وأصحابه ومن سلك مسلكهم إلى يوم الدين أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم أدعو فون الله أبا أبا تي وصوى لاتي بين رمضان وصوى ديوني تي رمضان دي ogunjọ èyàn mọ̀ ya nínú Islam ọjọ́ mẹ́wàá tó kù nínú àwọn ọjọ́ tí ń bẹnu Ramadan kì í ṣe ọjọ́ eré ọjọ́ iṣẹ́ ni àwọn ọjọ́ tó jẹ́ pé ìtẹ́yìn ó ṣe nínú ẹ̀ nínú ìbáadà ó yẹ kó pọ̀ ju ìtẹ́yìn ṣe ní àwọn ogún ọjọ́ tó ṣáájú lọ. o ní àwọn ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn tó kù yìí torí pa wa sallallahu alaihi wasallam anábì jẹ́ ti máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ní àwọn ọjọ́ tó kàn nínú oṣù Ramadan báyìí gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithu ìyàwó Aisha radiyallahu anha yípa anábì sallallahu alaihi wasallam anábì jẹ́ ń tọ́jọ́ pé nígbàtí Ramadan tó bá ti kù mẹ́wàá kánà nàbí sallallahu alaihi wasallam idha dakhala al-ashr shadda mi'zara shadda mi'zara wa ahya laylah wa ayqadha ahlah wọ́n lá nàbí sallallahu alaihi wasallam a máa fún ìrú rẹ̀ a máa tún ìyẹn túmọ̀ sí wípé anábi sallallahu alaihi wasallam a máa ṣe ìgbìyànjú tí máa pọ̀ pẹ̀lú pé yóò pọ̀ àwọn ará ilé rẹ̀ tì lásìkò yẹn shaddam zawa yóò fún okun ṣòkòtò rẹ̀ tí ó le ìyàwó aṣàdá ọ̀rọ̀ ìpè torí pé tí ń sọ níbẹ̀ ni pé anábì kì í súnmọ́ àwọn ará ilé rẹ̀ mọ́ sallallahu alaihi wasallam nígbàtí ramadan bá ti kú mẹ́wàá wa ahya layla anábi sallallahu alaihi wasallam a máa yẹ àwọn òru àwọn òru rẹ̀ anábi ò ní fi gbogbo ẹ̀sùn kó gbogbo ẹ̀sùn tẹ́lẹ̀ tí rọ́mọdọ̀ bá tọ́ tó kú mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ ni ò ní fi sùn wa aikọdọ ahla kọ̀wání jẹ́ òníká anábi sallallahu alaihi wa yóò tún jí àwọn ará ilé rẹ̀ kí wọ́n lè bá ṣe ìjọsìn kí wọ́n lè ṣe ìjọsìn tá Ànábì náà ṣe eléyìí láwọn ọjọ́ mẹ́wàá tó kù jàmáà ẹ má jẹ́ ká fi ṣe awẹ́wà torí pọ́jọ́ mẹ́wàá tó kù yìí tí wọ́tàǹkọ̀dì yóò wà yóò sì lọ àwọn ọjọ́ mẹ́wàá yẹn yóò wà yóò sì lọ èyàn wà wà láàrin ẹni tí ó dúpẹ́ pọ́lọ́ ní kò ń ríṣẹ́ ríṣe tí ó máa pé ah abẹ́ẹ̀rí bọ́jọ́ ṣe wá ó sì ti lọ náà nìyẹn ọba ìjọ mẹ́wàá a ti máa kíra wa pé a kú ọdún àbí tàbí ká ní a insha torí pé wòye ìjẹ̀wá ní ìsìn a ní di mẹ́wàá gbogbo ti sìn bó ṣe wá bẹ̀rẹ̀ tó de ní tó di mẹ́wàá tó dogun bẹ́ẹ̀ náà ni ó parí èèyàn wà máa dunnú pé ah, ọlọ́run dúpẹ́ ohun tó ní kí n rí dáadáa ṣe ẹ jẹ́ ká gbìyànjú nínú ọjọ́ mẹ́wàá tó kù yàwó Aisha radiyallahu anha wọ́n tó lànà bí sallallahu alayhi wa sallam yajtahidu fil ash al-awakhir ma la yajtahidu fi ghayriha wọ́n lànà bí sallallahu alayhi sallam a máa ṣe ìgbìyànjú ní àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn Ramadan ní àwọn ìgbìyànjú tí kìí ṣe láwọn ọjọ́ mi ní àwọn ọjọ́ ìgbìyànjú tí kìí ṣe ànábì máa ṣe láwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan torí pé àwọn ọjọ́ mẹ́wàá gẹ́gẹ́ ṣe mọ̀ àwọn náà ni òru Lailatul Qadr inú àwọn inú àwọn òru mẹ́wàá gbẹ̀yìn náà lọ wà òru àná a lo ọjọ́ rẹ̀ lọ ọ dá lójú pé rọmọ lẹ́látù kọ́dírì ò tí sí bẹ́ẹ̀ ṣùgbọ́n látòru òní òru tá a wọlé sí pẹ̀lú wíwọ̀ ọ̀run lónìí a ti máa wá lẹ́látù a máa anábì wa máa kólé kan torí pàtàkì káà náà kólé kan kí ni kí wá kì í kí mo tún kí ni kí kí láti là ń wá alówó akọ́lé alọ́kọ̀ abímọ kí láti wá là ń wá à èèyàn tí ìrànú jẹ náà o àbẹ́yẹn ti rí ni wọláyé èèyàn rí èèyàn kú kò tí ì gba lẹ́tà àlùjànnà àfi tó bá ti bára rẹ̀ mú ẹ̀ báyìí ilé ò tó ṣe da'wahum fiha subhanaka allahumma wa tahiyyatuhum fiha salam wa akhiru da'wahum ọlọ́ni tí ó jẹ́ òpin àdúrà àwọn tí wọ́n ṣe alhamdulillahi rabbil alamin tẹ́yìn ọba tí wọn náà jẹ́ ẹranko létí sí alhamdulillahi rabbil alamin torí èèyàn wọn wà nǹkan àbí ọ̀wá èèyàn wọn tó pọ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé òru mẹ́wàá ànábì máa ń ṣe gbìyànjú bẹ́ẹ̀ lára apá nàbì máa ń ṣe gbìyànjú sallallahu alaihi wasallam kana ya'takif fil ashr al-awakhir min kulli ramadan ànábì ṣe i'tikaf ní àwọn òru mẹ́wàá tọgbẹ́ nínú ní àwọn ọjọ́ mẹ́wàá tọgbẹ́ nínú Ramadan a ti mọ ìdájọ́ itikaf òun náà ni kóraró ní masalasi tí wọ́n kí jimá ń bẹ̀ láti ìgbà tí oorun ìjọ tí Ramadan bá ti wọ̀ títí tí ó fi di àárọ̀ ọjọ́ ọdún ìyàn àwọn wíwà a ìbáàdà láti ṣe láti ṣe kìyàmù aláfààní oríṣiríṣi ìjọsìn aláfààní àti ṣe àdúrà tó pọ̀ torí pé tá a bá ti fi lè wà ń bẹ̀ à ń lo oko à ń lo odò kò sí mẹ́mọ̀ lásìkò yẹn tá a bá fi lè wà ní mọ̀tákàf èmi náà tún lọ wọ́n pè mí sí ọjà kẹjẹ sáré lọ wò kò sáǹfààní ẹ̀ mọ́ ẹ mo fẹ́ sáré lọ kí ẹnìkan níbìkan kò sáǹfààní ẹ̀ mọ́ kódà èyàn oníṣẹ́ pọ́n fẹ́ dìde lọ kí dímà ń bò mí iná mi sọ pé bí táàtì sẹ́yìn ti ká ọgbọ́n ọ̀jẹ̀ kí ni o mọ́sálásí dímà torí bí ó ṣe kéré ma jimá kan bá yàn nínú eightikaf ó kéré jù jimá kan ó pàtà jimá méjì yóò bá yàn ní mọ̀tàkàf torí délé yìí nínú àwọn ntí ó ṣe pàtàkì fún wa lásìkò ìlélẹ́yìn èèyàn wá láǹfààní eightikaf látàrí àwọn ìdíwọ́ kọ̀ọ̀kan tó lè fà á bóyá kò láǹfààní ẹ̀ bóyá sẹ́tí ti ọ̀fà ìgbà bóyá ó ti gbà sẹ́tí pé

káwá fi àwọn òru yẹn káwá fi ṣòfò torí ẹ̀ ká má tara wa káwá fi tá a ti rí kìyàmù láyè tó yanrantí ṣe tahajud tó gbádùn káwá fi tá a ti rí ṣe láwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn báyà fi tá a ti fọdí alukurani kíni kódà pé pé wọ́n gbé lọ́wọ́ pé àwọn tí ọkọ̀ ọ̀ha ṣùgbọ́n yóò gbé lọ́wọ́ sì máa ké yóò ké dáadáa káwá fi tá a ti ké kódà èèyàn á máa ń gbà tẹ́yìn ó sì tún sí kò tí ń tọ́ta kò ní ṣẹlẹ̀ ìsìlámíyà wọ́n máa ṣẹlẹ̀ lába dáadáa wọ́n kà ka lè kan wájú àwọn àgbẹ̀ kùránì wájú kùránì àwọn pè ní ta ìmọ̀ tó méjì eléyìí musafu yẹn ìmọ̀ tó méjì eléyìí ó tóbi gan ẹ nídìí pé ẹsẹ̀ ń na gàlá yìí àtọ̀kọ́ ẹ̀rẹ́ ti máa ṣí ma si máa ṣí ẹ̀ lọ ti kà débi tí wọ́n ti rùkú lọ rùkú wọ́n lọ́tọ̀ ni musafu ọ̀tún wá lè gbé lọ alhamdulillah ọlọ́run ti sọ gbogbo ẹ̀dẹ̀ ọ̀ ń bẹ lórí àwọn fóòsì ń bẹ lórí asẹ̀tì rẹ lórí android rẹ ń bẹ mẹ́ tọ́ba ti ṣì bẹ oríṣiríṣi fashion lọ́wọ́ àbẹ̀ sí ọ́ máa ka lọ nígbà tó bá ń gbà gbó aláwọ̀ aṣọ báyìí ní fi iná àtẹ́lẹ̀ ìdájà

àti ẹn tí ó láǹfààní itikaf àtẹnjẹ́ pé kò láǹfààní gbogbo gbìyànjú wa kọ́lọ̀ bá kọ́ gbà lọ́wọ́ wa anábì sallallahu alaihi wasallam anábì wa sọ fún wa pé tí ramadan bá ti kù mẹ́wàá báyìí ó ní tá a mọ̀ wí ya Aisha wọn lọ bá anábì sallallahu alaihi wasallam wọn ní rẹ̀ ń ṣe ọlọ́run tọ́lọ̀ bá wá fi mí ṣe kòǹgẹ́ Lailatul Qadr kí ni màá máa wí tọ́lọ̀ bá fi mí ṣe kòǹgẹ́ òru yìí kí ni màá wí anábì ní kọ́ mọ́ sọ pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni rí ọlọ́run ọba innaka afuwun ìwọ lọ́ba alámójúkò tuhibbul afwa tó o sì nífẹ̀ẹ́ ìmọ̀ sàmójúkò fáwọn èèyàn fa'fu anni sàmójúkò fún mi orúláwá máa wí àìwí lọ́sàn orúláwá máa wí àìwí lọ́sàn ẹni mọ́sálásí mi tó bá ti sára wọn báyìí wọ́n kàn máa ké ní aláwọ̀ máa mọ́mọ́ wọn kí wọ́n máa ké tẹ̀lé àìwí lọ́sàn gbọ́dá máa torí pé òru nílà láti kọdìrì wa kò sí lọ́sàn kò sí nàárù kọdìrì láyé láti kọdìrì láyé láti kọdìrì sí ni ọlọ́run bá ròyìn ọ̀nà alukurani pé khairun min alfi shahr kọ́nà máa fi hàn ṣe kò ń gẹ́ rẹ̀ ó lóore ju ìjọsìn tí a bá ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ ìjọsìn a bá ṣe lóru ọjọ́ kan yẹn ó lóore ju tí yẹn ṣe lẹ́gbẹ̀rún oṣù lọ lábẹ́ ẹ̀bẹ́ anabi sallallahu alayhi wa sallam anabi wa ni ká wà ní àwọn ọjọ́ tó jẹ́ wit nínú àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn ó náà ní one twenty àti twenty àti twenty àwọn ọmọ ọmọ sọ fáwọn èèyàn pé anábì sallallahu alaihi tí wọ́n máa yẹ gbogbo ọjọ́ mẹ́wàá wáyé O náà lọ́tọ́ wá pé ẹ máa wá sáwọn ọjọ́ yẹn ṣùgbọ́n náà bá ó ní ètò oṣù ó níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ ó ti wà ní àkọọ́lẹ̀ nínú lawul mahfud kọ́lọ̀n tó dá sánmà àtìlẹ̀ ilé tí wọ́n mọ̀ pé lẹ́lẹ́tùn kọ́dírì 1439 o 23 ní ọjẹ́ 25 ní ọjẹ́ ó ti wà lákọọ́lẹ̀ náà nínú nǹkan tá a ti wá ó ní pé nínú tá a tú lánàá fàmáṣà ilẹ̀ mi kò mọ̀ ṣáà fọ́lẹ̀ ọ̀sùn àwọn arúṣù nígbà òdíjọ́ kejì abápadà arúṣù oṣù yẹn bá jọ pé á ah, oṣù yọ lánàá ìyẹn túmọ̀ sí pé òǹkà táwọn láti fi gbà awọ a fi tẹ̀lé ẹ̀rí tá a rí ṣùgbọ́n jọ̀ọ́ gangan technically tá a bá ní àkàkí ní ọ̀jẹ̀ o two ah, kò clear oṣù jáde lánàá àárí ẹnìkan kò rí gúnmọ̀ àlẹ́ ìnà àárí kúrúkúrú bò ọwọ́ á jáde lónìí ọyọ lọ́sàn-án ṣe àpá àtàkùn tó sì bá fi lè yọ lọ́sàn-án ó tẹ̀lé pé oṣù yẹn ó ti jáde lánàá tẹ́lẹ̀ ààrí ni ṣùgbọ́n nígbà tá àti òní náà lákàn one ṣùgbọ́n technically kílò ni o two kọ́ wá jẹ́ pé two táwa kàn nínú òǹkà àtọ́nà ọba Allah subhanahu wa twenty three lápèjúwe ó ní Lailatul Qadr ọ̀jẹ̀ òǹkà táwa ń kà kiri ọ̀jẹ̀ o twenty two kẹ́wọ́n wá ní pé wọ́n ti ní twenty one twenty three ni <laughs> ọkà sùn ti ẹni ó ní ẹtí twenty three ni nǹkan sùn ni ìjọba wa jẹ́ ní ẹ̀dátù kọ́dìrì ó ti inú ọ̀dẹ́pà nẹ́bí sallallahu alaihi wasallam ó díṣẹ́ pé fún wa kò fi kẹ́kẹ́ pamẹ́ dépò pé ìyá ọ̀gá ìbára mi náà máa ń sùn twenty two ẹ̀dẹ́ mi náà sùn ànábì lọ́sọ́fà kíká wá sí àwọn ọjọ́ yẹn olótó wá ń yẹ gbogbo òru yẹn kò fi twenty two sùn kò fi twenty four sùn kò fi twenty six and twenty eight sùn gbogbo ẹ̀ ló fi ń ṣègbìyànjú mo rò pé clear ah. lábẹ́ bẹ́ẹ̀ ní ló fi jẹ́ pé tẹ́nìkan bá wá mú invitation wá bá wa wípé alákùnrin kádìrì tí wà on the twenty three ni a ní wà mẹ́ni àmbá àká anaha taqa'u fi tilka al-layla ta lọ sọ fún ẹ kọjá ìní ọ̀bọ̀ sí ẹ̀rí wo ló ní tó pé twenty three ìní ọ̀bọ̀ sí lọ́dọ̀ tí wọn náà ọjọ́ tá a mú ni bìdíà kò sí wàhálà kankan abẹ́nìkan mú twenty seven wàhálà twenty seven báwo báyọ̀ tiẹ̀ ti lọ bẹ́ẹ̀ lọ́la fún kọ́ńtìrì nǹkan ti lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kìí wá sí 29 nínú ìrírí tá a ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́lẹ̀ láti kọ́dìrì sí 29 27 wọn máa wà dé wọ́n bá ti wá rí ìjọba wọn kàn tọ́ ìṣáàlá ti rí ó sì lè bọ́ sí 29 lọ́jọ́ gbọ́ wọn tí wọ́n bá láwọn ọmọ invitation kí wọ́n sábà mú 29 àtẹ̀yìn wọn mú 29 ó mú 27 àtàwọn ọjọ́ yòókù á ní pé ta ló jẹ́ ẹ̀mọ̀ pé ọjọ́ yẹn ni yọ jẹ́ nínú àwọn ọjọ́ tó súnmọ́ jù nínú bilistikọrọ pẹ̀lú eh, àwọn oríṣiríṣi nǹkan tá a ti ké tá a ti kà lórí ẹ̀ ni pé yìí máa bọ́ sí twenty seven lẹ́látò kọ́dìrì máa bọ́ 27 twenty seven bọ́tì bọ́ sí twenty seven tó bọ́ síbẹ̀ bí mẹ́ṣí àti là pẹ̀lú kádàrọ̀ ọlọ́run pẹ̀lú ìfẹ́ ọlọ́run ni ọba tó ní ọbọ̀ lè jẹ́ ọbọ̀ sí ibòmíì náà tó yẹ làá fi máa sọ fáwọn èèyàn wípé ẹn tó bá mú invitation lẹ́látùl kọ́dìrì masalasi wọn wá báyìí ẹ má gbà lọ́wọ́ rẹ̀ lẹ́látùl kọ́dìrì wo la ń polówó bó la ṣe wá mọ̀ kójọ́ ẹni ọ̀jẹ̀ kò tó wá jẹ́ pé bàdá náà wọ́n tún ṣe ń bẹ̀ wọ́n kọ́kọ́ ṣe wá sí lọ tó bá ṣe wá sí tán wọ́n yẹn náà fílà díẹ̀ wọ́n kọ́ ṣe wọ́n tún ṣe donation nígbà bá ṣe náà fi tán wọ́n tún ṣe donation kí mọ́sálásí ìrọ̀rùn olúwa torí ẹ̀ alẹ́ ìlàlá tó kọ́dírì wa a tó wá gba donation báyìí wọ́n tó gba donation wọ́n bá gba donation tán wọ́n tó fáwọn ìláwọ̀ ọ̀dù ọ̀nà òkè ní ìsìn rẹ̀ wà jẹ́ ayẹyẹ fìlà ẹgbọ́n tó aṣọ ìsìdá àníṣe ìlàlá tó kọ́dírì rẹ kò nídìí pé ọ̀sẹ̀ ń darẹ lánàá ìyẹn náà fìlà ṣe ka Quran ṣe abdul ṣe dua khalas kódà kọ́ ẹ pé inú ilé rẹ ló ti lè ṣe tọ́ ọ bá ti mọ tó kì

ara wa là ń tàn kọ́nà ọba Allah se ṣe lẹ́látùn kọ́dé kó fi àsìkò ń gẹ̀rẹ̀ o kọ́nà ọba kó fi àsìkò ń gẹ̀rẹ̀ o tọ́nà ọba fi àsìkò ń o lẹ́látùn kọ́dé lè jẹ́ máa wọláàyè ọ̀gá orin lórí in tó lóore jù fún ọdún lẹ́látùn o lè jẹ́ kan nù ẹ̀ wọláà ó lóore jù kẹ́yìn sí ẹkọ jẹ́rìí lọ ẹ̀tọ́nà ọba fi àsìkò ń gẹ̀rẹ̀ lẹ́látùn kọ́dé lè ó lóore jù kó lé kó bìdì fún sẹ́ẹ̀kọ́ kọ́ bọ́ sí lọ ah! ẹ̀ẹ́mẹ́tí jẹ́ lẹ́látùn kọ́dé lè ní ọlọ́ni tanazzalu al-malaikatu war-ruhu fiha gbogbo àwọn màláìkà àwọn màláìkà ọ̀sọ̀kalẹ̀ al-malaika àwọn màláìkà ọ̀sọ̀kalẹ̀ nínú àwọn màláìkà tí wọ́n sọ̀kalẹ̀ war-ruhu fiha Jibril ọ̀gá àwọn màláìkà òun náà sọ̀kalẹ̀ bi idni rabbihim wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bá wọn ọlọ́ni salamun hiya hatta matla'i al lẹ́lẹ́tùn kọ́dí wọn ni salamu hiya àlàáfíà ni peace night ni títí tí ilẹ̀ ọjọ́ kejì ó fi ma hátà mọ́tòlá ìfàjẹ́ torí délé yìí àdáṣe ìyànjú kọ́nà ọba Allah kó fi àsìkò gẹ lẹ́lẹ́tùn kọ́dí náà tafsiru wa ibi tá a dé lánàá òun náà ni àyà ẹlẹ́kẹ̀lò one eighty kìíní <coughs> àyà tá a ti dá ń oní àyà 185 185 àti dé 186 186 láti dámúdó níbi táwọn ti ní wá ìdá sàáràkà ìbádi àní táwọn ẹrú mi bá béèrè mi lọ́wọ́ rẹ̀ fa inni qarib ujibu da'wata da'i idha da'an ìgbẹ̀ láti dámúdó lónìí fàbẹ̀ṣẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم وإذا سألك وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله بني وإذا سألك عبادي عني أترى àwọn áudio tafsir lórí ilé ìlànà káwọn olùbá bí mí léèrè tó bá bi ọ́ nípa mi pé ṣé mo súnmọ́ wọn ni kí wọ́n máa bá mi kọ̀rọ̀ kí wọ́n máa pè mí jẹ́ẹ́jẹ́ àbí mo jìnnà kí wọ́n máa lọ́gùn mi sọ fún wọn pé fa ìní kọ̀rí mo súnmọ́ wọn táwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa pé rí anábì wọ́n lọ sọ fún wọn yìí pé sẹ́mà sí sẹ́mà ọlọ́run ọba mẹ́lókè gbogbo nǹkan kọ́ dá láàrin àwọn sẹ́mà àkọ́kọ́ gan ni ìrìn bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún 500 years níbẹ̀ láàrin wa bóòlù ọlọ́run ṣe wá gbọ́n tá a fẹ́ wí sọ fún yín pé kí ni o fa ìní kọ̀rí sọ fún àpò mo súnmọ́ ọ tí wọ́n bá bí ọ léèrè nípa pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sẹ́ńtì ó ní bùkátà sí ká máa pariwo ní nígbà bẹ́ẹ̀ pé àbí ká máa gbọ́n jẹ́jẹ́ sọ fún pé kí ni o fa ìní kọ̀rí mo súnmọ́ ọ a ti ṣàlàyé gbogbo àwọn a ti ṣàlàyé àwọn àlàyé kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú àdúrà ṣíṣe lánàá nínú àwọn tá a ti ṣàlàyé lónìí tá a ní ṣaláì máa mẹ́nubà nípa ọ̀rọ̀ àdúà òun náà ni pé àdúà ó ní ẹ̀kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí dùà ní ó ní àkọ́kọ́ al-ikhlas ká pe ọlọ́run ọba ká má pe ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ àbí ìjà ọkàn ẹbí ká pe ọlọ́run ọba bil ikhlas torí pé àdúrà ṣíṣe ìbáàdà ni gbogbo ìbáàdà tá a bá sì fẹ́ ṣe tí ó ti sí ikhlas ń bẹ́ẹ̀ ìbára yìí ṣe kí ni o ọlọ́ọ̀bá ò ní gbà gbogbo ìjọsìn yìí ọba ṣe tí ò ní ìkíláàsì nu ọlọ́ọ̀bá ò ní gbà ẹnìkan wá pè wá nìsí afẹ́ sàdúà fún mi ẹ wá ní ẹjá lọ ẹjá lọ sàdúà o pẹ̀lú ẹni pé gbàgbá débẹ̀ wọ́n kò fún wa ní nǹkan wọ́n kò fún wa lówó jẹ̀mọ́ àdúrà yẹn èèyàn sàdúà tábà náà tá a mú lọ nù a sàdúà nípa ọmọ ìyá wa tọrọ àdúrà lọ́wọ́ wa á sì sàdúà fún ó fún wa ní kankan ní kankan láàsì torí di eléyìí ò ní pé ìkíláàs ọgbọ́dọ̀ wà níbi ìbáadà níbi àdúrà tá a ṣe àdúrà tá a ṣe bákan náà a gbọ́dọ̀ máa kánjú ká máa kánjú pé á ah, mo ti ń sàdúrà mo ti ń sàdúrà látijọ́ yìí ọyọ kádùrà mi ò ti gba a kì í kánjú nígbà tá a bá ń sàdúrà anabi sallallahu alayhi wa sallam anabi ni nígbà a bá ń sàdúrà ẹ má ṣe máa kánjú ẹ má ṣe máa sọ pé mo ti sàdúrà sàdúrà sàdúrà ọlọ́run ti ẹ̀ gbà á ẹ má ṣe máa kánjú torí pé èèyàn lè bẹ ọlọ́run bá Allah for many years ọlọ́run sì ń gbàgbé èèyàn ní ọ̀nà mẹ́ta tá a ṣàlàyé lánàá báyọ̀ ọ̀nà méjì ni wọ́n ń lò kò tí ì fún yẹn ní kẹta ẹ wọ anabi Isa Musa alayhi salam wọ́n ní ogójì ọdún ní fi ń bẹ̀rẹ̀ kan lọ́wọ́ ọlọ́run ogójì ọdún ní fi ń bẹ̀rẹ̀ kan lọ́wọ́ sànú wa jẹ́ amánà wọ́n fẹ́ wọ al-ardu al-muqaddasa al-ardu al-muqaddasa wọ́n ní ọwọ́ ń ṣàdúà ń ṣàdúà wọ́n ní lẹ́yìn ogójì ọdún ogójì ọdún lọ́lọ́run tó sọ pé kọ́dù òjì ìbà dé àwọn tó kùmà àdúrà tẹ́ ṣe àti gbà báyìí àti gbà torí èèyàn kan sọ pé mo ti ṣàdúrà ṣàdúrà ọlọ́run gba ní tí ẹ wá ṣàdúrà kankan má báyìí àdúrà ìbàdà ìjọsìn ni èèyàn àmọ́ sínú àná ní ọ ẹ̀yọ́ fún gbọ́dọ̀ sọ́kùn kan mo ti ṣàdúrà ọ̀tọ́ ní ìṣe wa ní ìní kírun mọ́ ní ìsinmi ní ṣàdúrà mọ́ àní ṣe bẹ́ẹ̀ á tún máa ṣe àdúrà lọ náà ni títọ́nà ọba Allah tí ó fi gba àdúrà wa bákan náà nínú nǹkan tá a sàlẹ̀ fún wa lábẹ́ eléyìí ó ní pé anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ oyé wa wípé ẹnìkan kò sí ní orí ilẹ̀ ma ala dahri al-ardi min rajulin muslim mùsùlùmí kan ò sí lórí ilẹ̀ yẹ́dẹ̀ Allah tí ó wàá béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run bidawatin illa ata Allah ìyá àbíkọ́nà ọ̀bọ̀ fún ni tó béèrè hmm? aw kafa anu mina so mitla ma lam yadu bi ifmin aw qati'ati rahim lokuru ba tí ó bá ti belon ẹ̀ṣẹ̀ tí ó sì belon keke kun okùn ẹbí ọjà tó bá ti lè tẹ́ sọ́nà ọba allah ọ̀nà ọba yó gba àdúrà rẹ̀ bákan náà nabi sallallahu alaihi wasallam anabi ni wọ́n gba àdúrà ẹni kọ̀ọ̀kan yín ma lam ya'jal lókùrú gbà tí ọba tí ì máa kánjú ọlọ́run bọ́ gbàdúrà rẹ̀ ẹlòmíì gbogbo àdúrà tó ti ṣe kò tí ìjà àdúrà kan lọ bí ọ̀nà aláti bí oṣù kan mo ti ń bẹ̀rọ náà gba à ọlọ́ọ̀bọ̀ tí ìṣẹ̀tẹ̀ irú ẹni kò fẹ́ kọ́lọ̀ọ̀bọ̀ gba àdúrà òun ni anábì sallallahu alaihi wasallam anábì ti sọ fún hadith mi anábì ni sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá ń bẹ ọlọ́ọ̀ba ẹ jẹ́ yín ọmọ wọn bí àdúrà tẹ̀ ń ṣe torí pọ́lọ́ọ̀ba Allah kì í gba àdúrà ọkàn ẹnìkan tó ti fọ́nú tó ti kúò lórí àdúrà tí ń ṣe ọlọ́ọ̀ba kì í gba àdúrà min qalbi min qalbi gọ́fìlì láàyè ọkàn tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ bó ṣe ń ṣàdúrà náà lọ́kàn rẹ ti wà ń dùgbẹ̀ tí ó ti ra bàtà ṣe ń ṣàdúrà náà lọ́kàn rẹ ti wà lọ́rẹ́sí lọ́yẹ́ tí ó ti lọ ra sọ ṣàdúrà náà ni torí àdúrà tá a ṣe ọkàn wọn máa wà ń bẹ̀ ìwà ń bẹ̀ tọkàn wọn bá wà ń bẹ̀ nínú àwọn ọ̀nà tádùá fi máa gbà òun lọ́wọ́ jàmáà àdúrà tá a bá fẹ́ ṣe ká ṣàdúrà pẹ̀lú gbólóhùn tó dáa ká má máa ṣàdúrà ká má máa wí ìkúwì lórí àdúrà wọ́n ní àfáwà al-asma'i àfáwà kan wọ́n kiri al-asma'i ọkọjá lẹ́gbẹ̀ẹ́ arákùnrin kan arákùnrin yẹn ń ṣàdúrà nígbà tí ń ṣàdúrà gbogbo tí ń wí gbígbóná àdúrà rẹ̀ ìwíkúwì ní ń wí bí sẹ́ ń fi fati akudoma ní fi yọ ní fi tà ní fi gbé tọ̀ sáà kékeré ọwọ́ sọ pé ó ní yunadi laifi fi du'a ibi lahni bidaka idada awu la yujibu lẹ́yìtù ń bi ọlọ́run ọba ń ṣàdúrà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n gbogbo ohun tí ń wì ń ṣe mistake bí tó ti ọkọ̀ sọ pé yá latif yá latif ultuf bi yá rahim yá hamni nítorí yá rahim yá àtàgbẹ̀ bákan náà inú fi jẹ́ pé ń ṣàdúrà lọ́nà ọba ọ̀gbàdúrà rẹ̀ ń pé ńgbà bá bá ṣàdúrà á pè gbólóhùn tó ẹ ká pè á pè dáadáa á pè bó ṣe yẹ kí á pè bákan náà àdúrà tá a ṣe ajẹ́kọ̀ọ́ wa pé yóò ní í ṣe o nǹkan tí ó ní àkọọ́lẹ̀ ní alukura àti ní sunna àdúrà nabi sallallahu alayhi ń bẹ gbogbo wa ń bẹ lárọ̀ọ́wọ́tó àdúrà omi ní pé wọn ti wàhálà káàkiri wọlá àdúrà mi muslim ìwé àkàr bó ṣe cheap bíi one fifty naira two hundred naira bẹ́ẹ̀ náà ni àdúrà nàbì wọ́n bá dé tá mẹ́wọ́ rí two hundred naira ó sì jẹ́ ó sì kà inú rí ó sì dùkọ́ ṣàdúrà tọ́lá àdúrà nẹ́bì ló ṣe ó ṣàdúrà kan ó lè jẹ́ àdúrà mẹ́jọ ní bẹ́ẹ̀ àdúrà tí wọ́n gun ò lè ronú rẹ̀ láéláé ó sì máa rí inú àdúrà nẹ́bì sallallahu alayhi wa alihi wa sallam tó dìde lẹ́yìn kápọ̀ lẹ́yìn tí yóò máa ṣàdúrà lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala afáwa ibrahim ibn adham wọ́n láwọn èèyàn lọ bá wọ́n lọ bá Ibrahim ibn Adham wọ́n lè ra Ibrahim málànà nadi Allah wala yustajabu lana kí ló dé tà ń ṣe tà ń ṣàdúrà tí wọn ò tiẹ̀ tọ́nà ò tiẹ̀ wa wọ́n ní Ibrahim ibn Adham. as-sa'atu al yóò rí bẹ́ẹ̀ torí wípé di annakum araftum Allah falam tuti'uhu ẹ mọ náà bá Allah ẹ tẹ̀lé ẹ mọ ọlọ́run bá àlá ẹ tẹ̀lé torí pé ọlọ́run bá sọ́ngbẹ̀yìn àdúrà yìí ọlọ́run ni wáyídá sàáràkà ìbáàdì àní fàínì kọ̀rí ùjíìbù dáwọ̀ tẹ̀dáì ìdàdà án fàlì yẹ́sítẹ̀dìbù lì ẹ mọ̀ nǹkan o fàlì yẹ́sítẹ̀dìbù lì tẹ́mi náà bá ti pè wọ́n kí wọ́n ṣe kí ni o kí wọ́n dẹ́mi náà lóhùn fàlì yẹ́sítẹ̀dìbù lì tí n bá ti pè àwọn náà káwọn náà jẹ́ pè mí wali yu'minu bi kẹ́sì nígbàgbọ́ sí i eléyìí ó ní Ibrahim náà dànù ló fà sọ pé li'annakum araftum Allah torí ipa ẹ̀mọ́ ọlọ́run falam tuti'u ṣùgbọ́n ẹ̀tẹ̀lé ẹ̀tẹ̀lé wa araftum ar-rasul falam tattabi'u sunnata ẹ máa annabi sallallahu alayhi wa sallam ṣe ọlọ́run ṣùgbọ́n wa araftum al-Qur'an falam ta'malu bihi ẹmà nǹkan ẹ̀ ló ti bẹ́ẹ̀ wà akaltum ni'ama Allah falam tu'addu shukraha ẹ̀ ń jẹ àwọn ìdẹ̀ra ọlọ́run ìdẹ̀ra ọlọ́run pọ̀ lórí ilẹ̀ ṣùgbọ́n ìdúpẹ́ ìdẹ̀ra tẹ̀ ń jẹ yìí ẹrù báyìí ni ẹ ẹ̀táìtù sí ẹrù ọgbọ́n yín òye yín ni wà araftumul jannata falam tatlubuha ẹ̀ ń gbúrò àlùjánà ẹ̀ wá wà araftumun nar falam tahribu anha ẹ̀ ń gbọ́rọ̀ náà ẹ̀ sápò bí náà iṣẹ́ ẹmẹ isu ẹ jalogun ẹmẹ ikú fọlọ́n tó ṣàìdù la tó ṣàìdù la ẹ palẹ̀mọ́dé ẹ múra lẹ́dẹ̀ ẹ wà lẹ sàdúrà àdúrà yìí kò gbà ní mọ́m Al-Qurtubi wọ́n mú ọ̀rọ̀ wa nù tíra wọn sọ́rí nínú tafsirul Qur'ani Al-Karim torí délé ọlọ́ni fọ́lì ẹ̀sítẹ́jì ìwòlè ẹ jẹ́ pè mí nígbà tẹ́ ẹ bá fẹ́ kí n gbàdúrà yín ẹ̀yin náà jẹ́ pè mí ọlọ́run fọ́lì yu'minu bíi ẹ sì nígbàgbọ́ sí mi la'allakum a tarshudun la'allakum tarshudun na la'allakum tarshudun bóyá ẹ tiẹ̀ jẹ́ ẹni tí yóò rí ìmọ̀nà náà bóyá ẹ jẹ́ la'alla falyastajibu wal yu'minu bi la'allahum yarshudun ọlọ́run ní ká jẹ́ pé òun ọlọ́run kí wọ́n ó sì nígbàgbọ́ sóhun ọlọ́run la'allahum yarshudun tán bá fi lè ṣe léyìí wọ́n sì dẹni ìmọ̀nà wọ́n dẹni tí wọ́n tọ̀ sọ́nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọ̀sẹ̀ lè fún ọ torí ẹ̀ ẹjẹ́ àpọ̀ ní àdúrà o lọ́sọ́dọ̀ ọlọ́run ọba Allah abẹ ọlọ́run ọba Allah àwọn àdúrà wa tá a bá ń ṣe kọ́nà ọba ọgbà anábì sallallahu alaihi wasallam ọkọ̀ aládùn àtọ́pọ̀ nínú àdúrà tá anábì kọ́ wa àtàwọn ọ̀nà tá a máa gbà ṣàdúrà onígbẹ́gbà bá fẹ́ ṣàdúrà kájẹ́ ní tí ọ̀kọ̀ọ̀kọ́ dúpẹ́ fọ́lọ́ ọba Allah káwá sẹ́sẹ̀ láti fà nàbì sallallahu alaihi wasallam káwá béèrè tá a bá fẹ́ ká tó tó béèrè tá a fẹ́ yìí nínú ìtọ́wánu súnà onígbà tó bá sọ pé la ilaha ant subhanaka inni kuntu mina dhalimin ẹni tí jẹ́wọ́ ara rẹ̀ pé ah, ọba ẹlẹ́sẹ̀ lòun pé kọ́nà bó forí jẹun pé ń tọ́ bá sọ ọlọ́run bó sì fún ni ti ń fẹ́ irú àwọn àdúrà báyìí ká máa ṣe àwọn àdúrà tó yẹ pé kò kò ní àkọọ́lẹ̀ ká jìnà sí èyí ọmọ sàdúrà yóò mọ sàdúrà kàkà tó kọ́ gbaládà kò ní gbaládà ẹsẹ̀ ni ó ti máa gbà nígbà máa fún yàn ládùúrà tó fún lóko àlùjẹ̀nu ẹsẹ̀ ni ó máa gbà nígbà máa fún yàn ládùúrà tí wọ́n fún ládùúrà délẹ̀ ẹsẹ̀ ni ó máa gbà kọ́nà ọba àlá kọ́ gba àwọn àdúrà wa náà ọgbà. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم ولا rẹ̀ fún wa ọlọ́run tó wá sọ fún wa pé kásìpọ̀ ládùúà wáìdá sàlákà ìbáàdì àní sọ fún wa pé mo súnmọ́ wọn nínú àwẹ̀ kápọ̀ ládùúà ọlọ́run tó wá sọ nǹkan míì fún wa pé wàhíìlà lákùn láìláta síyàm àrọ́fàfọ̀ ìlà nìsà ìkan wọ́n ti ṣe lẹ́tọ̀ fún yín pé kẹ́ ẹ máa súnmọ́ àwọn obìnrin obìnrin yín lóru àwẹ̀ wọ́n ti sẹ́lẹ̀tọ̀ fún yín afáwọn ibn ishaq wọ́n ní ní ìpìlẹ̀ ìgbà tọ́lọ́nkọ́ sí ramadan lófin tọ́lọ́nkọ́ sí ramadan lófin pé káwọn èèyàn máa gbà afáwọn ibn ishaq wọ́n gbà lọ́tọ̀ àgbàrá ibn azib wọ́n ní ní ìpìlẹ̀ ramadan tí ilẹ̀ bá fi lè ṣú téèyàn bá fi lè kíṣà ìtàn tó kíṣà alẹ́ tán ó ti dèèwọ̀ fẹ́ ni o kó jẹ nǹkan kan mọ́ ó ti dèèwọ̀ fún kó mu nǹkan kan mọ́ ó sì ti dèèwọ̀ fún kó súnmọ́ ìyàwó rẹ̀ tó bá fi lè kíṣà yìí ṣùgbọ́n ó lè ṣe gbogbo àwọn nǹkan yìí láàrin pọ́ọ̀rùn wọ̀ àti ṣàìtó àti kó kíṣà yìí ẹlẹ́ẹ̀kejì ó ní pé nígbàtí ọlọ́nkọ́ sọ ramadan dòfin téèyàn bá yẹ lè kírun tán ọkí má gbìbì tán kèké ṣáì ọwọ́ asùn ó sùn irú ẹni bẹ́ẹ̀ kèkíkọ kèké ṣáì o ṣùgbọ́n ti sùn oorun tó sùn yẹn kódà kó jí lẹ́yìn ìṣẹ́jú márùn-ún ó ti dèèwọ̀ fúnra ẹni yẹn kó ṣe gbogbo nǹkan tá a sọ yẹn ní tọ́nà kan sọ̀rọ̀ Ramadan di òfin àdìsí náà ni asọ́fù al-ahadith al-mas'ala imam bukhari ló gbà wá hadisi ló lẹ́yìn àfihàn al-bara ibn azib ni ọgbà hadisi yẹn wá wọn wá ní sàbẹ kan bẹ wọn pè sàbẹ yẹn ní qais ibn surma al-ansari arákùnrin qais ibn surma al-ansari ó ṣiṣẹ́ lọ lọ́jọ́ kan ọba délé ńgbò délé lálẹ́ ó sì gbà wẹ̀ ńgbò délé ní alẹ́ ọba bí ìyàwó rẹ̀ pé hali ayin dakitọ an sójà tá a lè fi sínú bẹ ìyàwó rẹ̀ bá ní la walakin antolico atlubolaki ìyàwó rẹ̀ náà kò sí nǹkan kan lẹ̀ o ṣùgbọ́n ẹ jẹun ẹ jẹ́ ń jáde lọ kí n lọ wá àwọn kẹ́kọ̀ọ́ tí a jẹ ìyàwó bá jáde nígbà wọn náà fẹ́ jáde afẹ́ lọ rẹ̀ pa àtàkàntà ìyàwó náà bá ní kó náà jáde kó ń lọ wá oúnjẹ wa falamma hadara al-iftar atam wọ́n ní falamma ra'atu wọ́n ní fa ghalabatu àyìnà nígbà ìyàwó jáde fa ghalabatu àyìnà fana arákùnrin kọ́sìnù sọ́nà ògbé bá gbé ọkọ̀ sùn lọ ọba sùn lọ nígbà tí ìyàwó dé pé a arákùnrin ti sùn ìyàwó ní haibatan lak anint a nǹkan ti sí ọ lónìí ó sùn ẹgbẹ́ kódà kó jí lásìkò yẹ lẹ́gbà tó ti sùn ó ti wọ jí fàbà wọn arákùnrin ìsájì láàárọ̀ ọjọ́ kejì pẹ̀tọ́ àtùmọ̀ ẹgbà wà lọ náà ni kọjá ti alẹ́ àná ilẹ̀ tún ti mọ́ba bá ń gbà wẹ̀ ni nígbà tó wá di ọ̀sán falamman tasofa náà gúúsì àlẹ́ yìí bárakùnrin ṣe dákú nìyẹn ẹ̀gbọ́n ó ti gba ìdá tànà kẹsínú tànà ó tún ti bẹ̀rẹ̀ tóní ọba dákú ńgbà ọ̀dákú ọba sọ fún ànàbì sallallahu alaihi wasallam ìlọ́sọ̀ ọ̀nà kan báyìí báyìí lọ́sẹ̀lẹ̀ sẹ́ǹkọ́n náà báyìí ti sọ fún ayé pé yuridu Allahu bikum al-yusr ìrọ̀rùn ló ń gbèrò fún yín wala yuridu bikum al-usr kò gbèrò nira fún yín ó ti bẹ́ẹ̀ náà kọ́ọ́lẹ̀ pé ẹ̀rí bá sọ fún gbàtà sọ fọ́nà sọ alukóra kalẹ̀ nínú Ramadan ó sọ kalẹ̀ jumlatan wahida láti mina lọ́ọ̀hìn mahfud ila baitil izza fi sama'i dunya ó ti wà lákọ́ọ́lẹ̀ pé ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ pé alẹ́ máa jẹ sàfẹ́ ṣùgbọ́n graduality ń bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run kan sì ní pé jubilee lọ fún ní àyà wàhídìlá alákòó bọ́lọ̀ sí sọ àyà ìkàlẹ̀ nìyẹn pé tọ́ ọ̀dà ẹ̀jẹ̀ agbẹ́dàjẹ́ ilé mpò òhìlẹ̀ alákùnrin lẹ́yìn lẹ́tà síyàm wọ́n ti ṣe lẹ́tọ̀ fún yín ní òru ọjọ́ tẹ́ ẹ bá gbáwò arọ́fàtò ilà nìsa ìkùn kẹ́ ẹ súnmọ́ àwọn ìyàwó yín kẹ́yìn àtàwọn ìyàwó yín ọjọ́ ṣeré ìfẹ́ hunna libasun lakum àwọn ìyàwó yín libasun lakum aṣọ ọ̀dàbọ̀ra ni wọ́n jẹ́ fún yín وأنتم antum libasun lahun هنا جفون náà jẹ́ fún wọn ìfara ẹ̀ yẹn ni eléyìí àdàwí ni pé ẹjọ́ ń fara rora yín ìsìfara rora ẹni jẹ̀mọ́ kò sí tí ò lè lídìí sí ló jẹ́ pé èèyàn gbá ẹ̀ lọ́sàn-án àwẹ̀ ọ̀sán àwọn ẹlẹ́yà rẹ̀ bí ṣe ń wọnú léwọ̀ bí ṣe ń jáde bí ṣe ń múra bí ṣe ń para à ó di àrùn tó bá o torí pé ó nà libasun lakum wa antum libasun lahun tètè mọ́ta tó gbé ṣàtàn yẹ́tìrì fi bani adam mẹjọ dẹm bẹ́ẹ̀ jẹsẹ máa sakuléètì lára èèyàn lẹsùn sẹ ń sakuléètì lára wa báyìí bí sọnù sallallahu alaihi wasallam èsù yìí máa sakuléètì lára àwọn èèyàn mẹjọ dẹm ibi tẹjẹ ẹ máa gbà ìní èsù náà máa gbà lára wa ló jẹ pé àwọn àwọn afa wọn ò lé àwọn àwọn wọn ò lé ní pọblẹmù yẹn wallahi wọn lé ní torí pé àwọn ẹsẹ màláíkà ṣáwọn àbẹ̀rẹ̀ ara tiwọn náà láfi máa sọ fáwọn èèyàn pé má fi ọkàn balẹ̀ sí ẹnìkan nípa àwọn ará ilé rẹ̀ má fi ọkàn balẹ̀ sí ẹnìkan báyìí nípa ara àga àṣẹ ààbò àkóso problem <laughs> má fi ọkàn balẹ̀ sí ẹnìkan kan nípa ìyàwó rẹ̀ nípa ará ilé rẹ̀ yà kò lè sí wàhálà kankan àbúdé àgàn àwọn náà máa ń ṣe wáàsí fún wa <laughs> má fọkàn balẹ̀ sí ẹnìkan kan torí pé èèyàn ni wọ́n èso ìdá tí kù torí délé yìí ni pé ọlọ́run bá ní múnà ní bá sọ lọ́kùn aṣọ ọ̀dàbúra ní jẹ́ fún yín aṣọ ọ̀dàbúra lè náà jẹ́ fún wọn tẹ́lẹ̀ túmọ̀ sí pé ẹjọ́ ń fara rora yín ẹ̀yin àtàwọn ìyàwó yín ẹ máa fi ara ro ara yín ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ni alima Allahu annakum kuntum takhtanuna anfusakum fataba alaykum ọlọ́run bá aláàmọ́ pé kuntum takhtanuna anfusakum ìtumọ̀ rẹ̀ ni pé àsìkò tá a ní kí ẹ má súnmọ́ àwọn ìyàwó yìí kí ẹ má jẹun yìí lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti sùn àbí lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti kíṣà ìtàn ẹ máa ṣe jàǹbá fúnra yín ọlọ́run ọba mọ̀ wọ́n nílò ẹsẹ̀lẹ̀ sí Umar ibn al-Khattab radiyallahu anhu ọwọlé ọba pé obìnrin rẹ̀ pé ah, yàrá ti akbiri yàrá ni èmi bẹ̀ ti sùn dáadé ń tèmi ọ̀nà òun kìíní bọ́ọ̀bí ya wọ́n sùn gbàdébì ti sùn kọ́ ẹ̀wọ̀n kan ó ní ọgbọ́dọ̀ sọ èmi ò ti sùn tèmi o ọba fàyàwó rẹ̀ mara ọlọ́ni ọlọ́run bá mọ̀ anakun kuntum takhtanuna anfusakum ọlọ́run pẹ̀ máa ṣe jàǹbá fúnra yín ìyẹn túmọ̀ sí wípé ẹ máa ìtọ́nà ni ẹ má ṣe torí pé agbára yín ò gbẹ ẹ má ṣe é ṣùgbọ́n gbogbo ń tẹ̀ ṣe yìí ọlọ́ba ní fataba alaykum wa afa ankum ọlọ́run lòun ti forí jì yín òun sì ti ṣe àmójúkò fún yín gbogbo ètò ẹ ti ṣe sẹ́yìn ọlọ́ba ní fal'an láti sìn lọ o láti sìn tá a ti ṣe ìsúnmọ́ àwọn obìnrin yín lẹ́tọ̀ fún yín tá a ti ṣe ní tá a ti ṣe ìsúnmọ́ wọn lẹ́tọ̀ fún yín fal'an láti sin lọ bashiruhun ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín lóru àwẹ̀ láti ìgbà tí oòrùn bá ti wọ̀ lálẹ́ tí ó fi di yíyọ àfájàrí ìjọ kejì ẹ free at any time ọ̀rọ̀ ni fal'an láti sin bashiruhun ẹ súnmọ́ àwọn ìyàwó yín ẹ ti free láti súnmọ́ wọn wabtagu ma kataba Allahu lakum àwọn olùmọ̀ ní ìtumọ̀ wọ́pútàbù má kàtàbà lọ́ọ̀lá kò ti bẹ́ẹ̀ náà yà yìí wọ́n ní oríṣiríṣi ìtumọ̀ ẹni bẹ́ẹ̀ nínú ẹ̀ o ní ọmọ nínú ẹ̀ ní ọmọ wà pé àsìkò Ramadan tá a bá ní ọmọ sùn mọ́ àwọn ìyàwó yín ẹ ti ń wọ́n mojú rẹ̀ ní ìgbà gbà àwa fẹ́ bímọ àbí ìfìdíkàdí ni onímọ̀ ọmọ jáde ńgbà ọkọ ń gbé kó tíyàwó ń gbé bàdàn wọ́n sì ń wọ́ ọmọ jẹ́mẹ́ ṣé wọ́n rí wọ́n láwọn ò ní rí àbí ká súnmọ́ra wọn ọlọ́ni wọ́n dàgbù máa kàtàbà lọ́wọ́ lákùn wọ́n ní ìtumọ̀ rẹ̀ òní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni alwalad <laughs> báyìí ni afọ Abdullahi ibn Abbas ni wọ́n sọ wọ́n ní ọmọ ní ìtumọ̀ rẹ̀ ẹ wá ntọ́nàba aláàkádàrà fún yín nínú àwọn ọmọ tẹ́ẹ̀bì nígbẹ̀bá súnmọ́ra yín wọ́n ní ìtumọ̀ míì tí ń bẹ́ fẹ́lẹ̀ yìí òun náà ni àǹfààní tọ́nà ọba fún yín ẹ lò ó wọ́n nínú ẹ̀ ó ní Lailatul Qadr wọ́n nínú ẹ̀ ó ní alukur'an ṣùgbọ́n ètò súnmọ́ tùmọ̀ ìjù òun náà lọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ alwalad ọmọ ẹ fàṣìkò yín wá ọmọ tọ́nà ọba kádàrá fún yín torí di eléyìí ọlọ́run ni wakulu <clears throat> washrabu ẹ wá máa jẹ ẹ máa mu ẹ lè máa jẹun báyìí ẹlẹ́ máa mú tọ́ dáa báyìí hátà yàtàbá yànà lákùnmùn faitul aswad al-abiyab min al-faitul aswad min al-fajr ẹ máa jẹ ẹ máa mú láti gbà tó ọ̀run bá ti wọ̀ títí tí ó wú funfun tí ó fi hàn sí yín nígbà tẹ́ ẹ bá gbẹ́sẹ́ gbé òun dúdú òwe lọ́lọ́run bá pa ọlọ́ọ̀bẹ aláàmọ́ fòwe sọ̀rọ̀ yín máa fi sọ̀rọ̀ ní ulil albab fáwọn làákàyè wọ́n ní sàbí ànábì kan wọ́n ní ńgbàtà ànábì sọlẹ̀ sallallahu alaihi wasallam tọ́lọ̀ ọba sọlẹ̀ ọba bẹ̀rẹ̀ sí ní jẹ́ntì ẹ̀ hmm? ọba ní ìnáka ó ní wọ́n pè ní Adi ibn Hatim Adi ibn Hatim àmà ó ní ya Rasulallah mal khaytul abyad min al khaytul aswad kí ni jẹ́ òdúdà tó funfun àwọn mal khaytan àwọn mal khaytan sẹ́kà lọ́wọ́ wù ni sọ́wù sọ ń bẹ́ẹ̀ anabi ni innaka la aridul qafa in absorta alkhaytain thumma qala la bal huwa sawadul layl wa bayadu annahar anabi ni rẹ̀ àdéyìí ìtọ́nà ọba ń sọ́nà ayà ẹni dúdú òru àti fífunfun kí ni o ọ̀sán ọlọ́run bá ń sọ kẹpẹ́ wàá kóhùn sẹ́gbẹ̀ẹ́ ọ̀ àmọ́ òkè ẹ sáàjẹ́ máa jẹ kà lọ tọ́ ọba kọ́ sẹ́gbẹ̀ẹ́ ó jẹ sàwúrù rẹ tán tí kò ní tí clear sí rí sí ọ àbí tó o bá tanná sí torí di eléyìí ọlọ́run ní ẹ jẹun ẹ mu látìgbà tí ó látòru títí tí òun funfun àtòun dúdú tí wọ́n fi hàn sí min alfajr ìyẹn náà nígbà tí alfajari tí ó yọ sí nígbà tó alfajari bá tó yọ ìgbà náà ni ẹ tó máa jẹun mọ́ torí ẹ kéèyàn jẹ oúnjẹ sahur ó ní àlùbáríkà tó pọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi tasaharu ẹ máa jẹ sahur fa inna fi sahuri baraka torí àgbáríkà ń bẹ ní arúnjẹ sàárì a ti sàlàyé fún wa nínú àwọn ìbánisọ̀rọ̀ tó rí kọjá wípé asahur kí ni túnmọ̀ sahuri o oúnjẹ sàárì asuhur kí ni suhur o sàárì jíjẹ sahur nǹkan àsìkò tá ń jẹ sahur kọ́dàpọ̀ asahur oúnjẹ sàárì asuhur sàárì jíjẹ wọ́pù sahar àsìkò ìjẹ sàárì lànà sọ pé tasaharu ẹ máa jẹ sahur fàínà fi sahuri torí pé bẹ́ẹ̀ bí sàárì jíjẹ albaraka baraka baraka bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ yìí pé a. Ah, ìyàtọ̀ tí ń bẹ láàrin àwẹ̀ tiwa àti àwọn àwẹ̀ alùlùkítà oníkíní o akilatu sahar oúnjẹ tá a máa jẹ lásìkò sàárì oúnjẹ tá a máa jẹ lásìkò sàárì wọ́n wá bí ànábì rẹ̀ sallallahu alaihi wasallam wípé à ìrí ànábì àwa máa rí wọ́n gbà míì tó máa gbà àwẹ̀ tó ní jẹ sàárì ó ní jẹ sahud a máa rí ọ ànábì sallallahu alaihi wasallam ànábì ní ẹ má ṣe máa da àwẹ̀ pọ̀ o kẹ́ ẹ gbà wẹ̀ kẹ́kẹ́ wá má jẹ sàárì kẹ́ ẹ má sinú kẹ́ ẹ ti gbà mí náà ẹ má dàpọ̀ ẹ má jẹ ìwọ́sẹ̀ wá ń ṣe ànábì sallallahu alaihi wasallam ó ní innama ta'amana rabbi wa saqani ẹ̀yin náà rí ọba àmì á máa fún mi lóúnjẹ á sì máa fún mi lómi mu ṣùgbọ́n ẹ̀yin ò rí torí délé ń gbọ́ ọlọ́run ti fáyìn lóúnjẹ direct tí ò fún yín lómi direct kí lẹ́ẹ̀ máa ṣe o ẹ máa jẹ sàáwò ẹ ń tọ́lọ̀ fún lóúnjẹ àtomi nígbà tí ń gbáwẹ̀ òun ni a tó ṣe mi sẹ́ẹ̀kì jẹun sẹ́ẹ̀pá ti sọ́darí anabi sallallahu alayhi wa sallam ọlọ́run tó bá sẹ́ẹ̀sì jẹun tó jẹun tó sì gbà àwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa bá àwẹ̀ rẹ̀ lọ innama at'ama rabbuhu wa saqa ọlọ́run bá rẹ̀ ló fún lóúnjẹ olóòsì fún ní o ló fún lómi yàtọ̀ sẹ́lẹ̀ o ọlọ́run lè fà lóúnjẹ lójú oorun o kàní àbá ẹ̀jẹ̀ sàúnà ọlọ́run ti fà ní àtijẹ́ lójú oorun ẹ̀jẹ̀ torí jẹ́ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam anabi ti sọfọ nù hadith mi anabi ni asahur sààrì jíjẹ o akluhu baraka jíjẹ jíjẹ akla anabi ni akluhu baraka jíjẹ sahuru albarika ni fala tada'uhu ẹ má fi sahuru lẹ̀ láì jẹ o walaw anna ahadakum tajabu jur'ata ma'in kódà kọjá pọ mi lásán lẹsẹ mu kẹyìn náà inú mi ti kú mi lẹjẹ kódà kọjá pọ mi lásán lẹsẹ mu sahuru lẹjẹ anábì ni fa inna Allaha malaikatahu yusalluna ala al-mutasahirin ọlọ́ọ̀bá àti màláìka rẹ̀ wọ́n á máa ṣàdúà fáwọn tí bá máa jẹ sàhóòrò sẹ́ẹ̀ tí rí báyìí torí ẹ̀ lọ́lọ́ọ̀bá fi ní pé ẹ jẹ ẹ mu láti ẹ mu títí tí alifájàrí tí ó fi yọ ọlọ́run thumma atimmu siyama ila layl lẹ́yìn náà ẹ wá jẹ sàhóòrò ẹ wá gbàwẹ̀ yín títí tí òru ò fi rú ìlà láyìn títí tó òru ò fi rú báwo lòru ṣe máa rú òru máa rú bí guru bi shams pẹ̀lú wíwá ọ̀rùn tóòrùn bá ti wọ̀ òru ti rú lànàbí sallallahu alaihi wasallam sọ fún pé idha aqbala al-laylu hahuna wa adbara an-naharu min hahuna faqad aftara nígbà tí òru bá ti dé láti bíi tọ́sà ti pẹ̀yìn dà fakọd aftọrọ sọ ìm ẹni tí ń gbà wọ́n ti dẹ́n tó sínú lásìkò torí ẹ̀ èèyàn tọ́ba wa lọ àwọ̀ rẹ̀ dára ọwọ́ ni à èmi ọ̀rẹ́ adágún mẹ́jọ irú ẹni bẹ́ẹ̀ ládàá ròjú ládàá tó sínú nígbà tó rùn wọ̀ ní two to seven lọ́wọ́ àbẹ́ tó lọ́wọ́ láàrùn lára wọn ò tiẹ̀ ní sí jọ́bù dagun mẹ́wàá ládàrí ojú tí ẹni tó tètè sínú lọ anábì sallallahu alaihi wasallam anábì ni la yamna'akum adhanu bilalin an sahurikum fa innahu yunadi bil-layl fakulu washrabu hatta tasma'u adhana ibn ummi maktum ni ẹ má jẹ́ tí bìláàlì bá pẹ̀rún ẹ má jẹ́ kí kọ́kọ̀ fún yín níbi ìjẹsàhóró yín torí pọ́ọ̀lù ló máa pè rún lákòókò ní máa pè ta ni máa pè rún ẹlẹ́kẹjọ Ibn Umm Maktum Ibn Umm Maktum sì nìyí kò ríran afọ́jú ni fàyín náà láì ẹ́dín hatta yatla al-fajr ó kì í gbóhùn tí àlùfàjẹ́ àlè òfin yọ ó kàn gbé wọ́n sọ fún ni wípé Ibn Umm Maktum wọ́n ní asbahta asbahta ilẹ̀ ti má ilẹ̀ ti má yọ̀ wà bọ́ bí tí ó ti kò yọ̀ àpèrún anabi sallallahu alayhi wa sallam anabi wa fọ ọlọ́yìn pé ẹni tí wọ́n ń jẹ sahur lọ ń jẹ lọ ọwọ́ ń jẹ sahur rẹ lọ ọkọ̀ gbọ́ pé pé wọ́n ń pè wọn ni nínú irú ẹni bẹ́ẹ̀ oúnjẹ ti ń jẹ yẹn ó lè ṣe kí ni o ó lè jẹ tán yóò jẹ oúnjẹ rẹ̀ tán yóò fara balẹ̀ yóò jẹ tán tó bá jẹ tán báyìí khalas kò ní jẹ oúnjẹ mi ẹ̀jẹ̀ á má pè bí wọn bóyá ti wọ́n nù á dẹ́yìn tọ́ba jẹ sàwùrù tán kò lè má mú fúra sí àbí kò lè má mú ẹ̀kọ́ sí àdámà tiẹ̀ nìyẹn jẹ̀má káàzú pẹ̀lú ẹni ẹ má jẹ ìrẹsì lóru yóò wá mú fúra sí oúnjẹ ní àbóúnjẹ kọ́ oúnjẹ mùsítẹ́kìlì ìrẹsì náà oúnjẹ tó dá dúró ni ìrẹsì ní ń jẹ lọ wọ́n kà pẹ̀lú jẹjẹrẹ sí mi tán ọsá jẹrẹ sí ẹ̀tàn ọba tó fẹ́ kí fúnra mi náà ní lá tóró jẹ̀mí lọ́fẹ́ jẹ̀yẹn ètí ń jẹ̀yẹn ṣẹ̀dá islam ò ní kó fi ilẹ̀ wá jẹran rẹ tán masha allah wà á mú mi lé o ti jẹun tán kódà kọ gbọ́ pẹ́ pèrún kódà kó rí pálífàjà rí yọba yìí lókùrú bàtó ti ń jẹ ìyẹn lọ́wọ́ ṣùgbọ́n tí ò tí ì jẹun tálífàjà rí fi yọ èèwọ̀ ní kọ̀ọ̀kan lọ gbé oúnjẹ ọkàn gbọ́ pé nǹkan ọwọ́ Kábírù sáré gbóúnjẹ wá kátàrí jẹ ara rẹ lọ o ara rẹ lọ tàn torí di eléyìí ṣẹlẹ Islam fa ìgbà yẹn bẹ́ẹ̀ náà ní tá a bá fẹ́ sínú tóònù bá ti wọ̀ kò di dandan ká dúró dẹni tí ó pẹ̀lú ká tó sínú àyàfi tó bá jẹ́ pé ẹni tí ó pẹ̀lú lọ́dọ̀ tiwa yóò pẹ̀lú ní kété tóòrùn bá ń wọ̀ àwa ti rí bóòrùn wọ̀ wọn ò tí ì pẹ̀lú o lè máa jẹ támùrù rẹ lọ o lè máa mú omi rẹ lọ Ànábì sallallahu alaihi wasallam ó ní ètò dájú ní tẹ́ẹ̀mà fi sínú ní kí ni o arútọ̀ arútọ̀ dàbídò tútù iná mọ́kàn rútọ̀ tútù tẹ́ẹ̀bà wá rí tútù fatam nígbà dàbídò bá wà tútù kí lárúbá máa pè o rútọ̀ lárúbá máa pè tó dẹ̀ ń tọ́ bá lọ Mẹ̀dínà <coughs> tọ́wà lọ bẹ́ẹ̀ tí dàbídùn ọwá ni alákàrúkọ àbí orílẹ̀-èdè sẹ́ríà lẹ́tàmù mo fẹ́ ra támúrù gbígbẹ ní òkú fún ẹ gbígbẹ ọ̀nà èmi ọ̀fẹ́lẹ̀ àná ètò tútù torí támúrù lọ dáàkọ kí sì lábàá mọ́kẹ́ támúrù o dàbídùn gbígbẹ gbọ́nrún tọ́ọ̀bù ni dàbídùn kí ni o tútù ó dàbí inab àti zabib tí wọ́n bá sọ pé inab grape lọ́bàá mọ́kẹ́ ní inab nígbà tó bá sì tútù tó lómi nínú lọ́bàá mọ́kẹ́ ní kí ni o inab grape ìgbà tó bá di pọ́ gbẹ tí ò lómi nínú mọ́ kí lọ́bàá mọ́kẹ́ o zabib kí wọn náà ti ń ta iná kan ni mo fẹ́ ra iná bù gbígbẹ yóò ní kí ni jẹ́bẹ̀ àbíkọ́ dákọ̀ fún ara kí ni o zebib torí di eléyìí anábìdẹ̀ tó dáa gúntà máa fi ṣìnà ó ní awrótọ̀ dàbídùn tútù tẹ́ẹ̀bà wá rí fa àtàmù kẹ́ ẹ lo dàbídùn gbígbẹ tẹ́ẹ̀bà wá rí fa máa kẹ́ ẹ wá mú mi kìí sọ̀sàn kìí ṣe ẹni fúrúùtù tábà fẹ́ sínú àwọn kófúrútù pẹnápù wọ́tàmẹ́lọ̀n ẹ máa wá támùrù kájá kò sí támùrù ń bẹ̀ ní ìhúnà àárín ni támùrù gangan náà kí ẹ̀kọ́ máa lé kí ẹ̀ fi sínú rútọ́ tam alma tábà ti rí rútọ́ bàtí támù kí èèyàn wà omi tọ́ba mú tán ó lè máa jẹ wọ́tàmẹ́lọ̀n lọ ó lè máa jẹ dàbínù lọ ó lè máa jẹ pẹnápù lọ wọ́n àkàdà ọlọ́run ẹ sínú ẹ gbà wọ́n yín ẹ kọ̀ntínú àwọn tí wọ́n fi di òru ìyẹn nígbà tí òun wọ̀ ọlọ́ni wala tubashiruhunna ẹ má súnmọ́ àwọn ìyàwó yín wa antum akifuna fil masajid ńgbà tẹ̀ ń ṣe ẹ̀yìn ti káàfù ní àwọn mọ́sálásí a ṣàlàyé ilé ẹlẹ́kùnrin lọ́la insha Allah ọ̀rọ̀ ìtìkáàfù bó ti ẹ̀ bó ti bẹ̀rẹ̀ lálẹ́ ìgbà ṣàlàyé ẹlẹ́kùnrin lọ́la ọlọ́run ti ń kàkúdú lò lọ́ọ̀ àwọn àlọ́ náà balẹ̀ o fala taqrabuha ẹ má súnmọ́ tọ́lọ̀ bá ní ẹ má súnmọ́ nǹkan ẹ má كذلك يبين الله آياته للناس لعلهم يتقون báyìí lọ́nà ṣe máa ń ṣàlàyé àwọn àmì rẹ̀ fáwọn èèyàn kí wọ́n lè bá di ẹni tí yóò páyà ọlọ́run bá Allah kọ́mádọ́là insha Allah ta'ala àtún àyà wala tubashiruhunna wa antum akifuna fil masajid pẹ̀lú àti gbé tafsir wa lọ́la abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́ sọ́wọ́ jùlọ أقول قولي هذا وأستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت astaghfirullah wa atubu ilayhi wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam asiya naam aywa non ibi kalẹ ta ok. béèrè alákọ̀ọ́kọ́ alhamdulilah béèrè wọ̀ ọ̀pọ̀ lónìí béèrè kan ti bẹ́ńlẹ̀ tẹ́ni ká sàlàyé nípa zaka fúnra wa zaka gbogbo aláti mọ̀ pé orígun kan nínú orígun Islam ni orígun kan nínú orígun Islam ni zaka ó sì ní májẹ̀mú ó sì láwọn tá a máa yọ zaka lé lórí ọ̀ràn yẹn sì ni fẹ́ni tí ọlọ́run bá ti fa àwọn nǹkan yẹn kẹ́ kó yọ zaka. nípa pọ́ṣọ̀nù lórí owó yẹn. ọ̀ràn yẹn ni kéèyàn yọ nígbà tí èèyàn bá ti ní àwọn kan tí èèyàn máa yọ zaka lé lórí nínú àwọn tá a máa yọ zaka a máa yọ zaka owó a máa yọ zaka nǹkan oko a sì máa yọ zaka nǹkan ọ̀sìn zaka owó gbogbo ìran owó pátápátá náírà làwọn náà lu wa ni o dọ́là ni o pounds ni o rubies ni o ní tí ìbáàrí a máa ná gbogbo ẹ̀ pátápátá tarji'u ila adhabi wal fidda gbogbo ẹ̀ yọ padà sára gold àti silver gbogbo ọ̀ràn owó tá a bá ná láyé ara gold ni ó padà sí àtara silver gold wa ní tí a bá fẹ́ yọ gold tá a mọ̀ sí dinar yẹn gbọ́dọ̀ ní twenty dinar twenty dinar yẹn wá ní twenty dinar ó ń ṣe déédéé eighty five grams of gold eighty five grams raw gold ó ní twenty dinar lónìí conversion twenty dinar tá a máa yọ láyé àná tí máa jẹ́ ní sọ́ọ̀bù òun ló ń jẹ́ déédéé kí ni lónìí o. 85 grams tó bá jẹ́ pé fídọ̀ sílfà lèyẹn fẹ́ fi wọ́n irú ẹni yẹn yóò ní two dirham tí ń ṣe déédéé five grams of silver lónìí mẹ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn èyí ò ní owó tá a sọ yẹn lọ́wọ́ gram àwọn abẹ́rẹ́ pẹ́ níta fún máa mọ yẹn tí wọ́n zaka jẹ́ nìyẹn ò pé ṣe tó le rárá àwọn abẹ́rẹ́ pé èló wọ́n ń ta gold a gram of gold lọ́jà àgbáyé èló wọ́n ta gram of gold kò le rárá rọrùn pọ̀pẹ́ bẹ̀rẹ̀ pọ̀ bẹ̀rẹ̀ ní dollars àbí pounds àbí náírà tí fígọ̀ yẹn bá máa yí máa yàtọ̀ díẹ̀díẹ̀ gbogbo tí máa yàtọ̀ ń bẹ̀ kéjú one naira two naira báyìí tá a máa pè ní dollars kan báyìí lápèjúwe wọ́n pè ní bíi dọ́là kan nílùú tí yín báyà yín tẹ́ ń sá dọ́là yàtọ̀ yóò jẹ́ kó fẹ́ vẹ́rì díẹ̀ bọ́t tábí nọ́mà yín tẹ́ kí wọ́n sẹ́ni iye kan náà ò ní yóò mú wa ẹ jẹ́ n bá ẹ já wà pèjúwe náà wọ́n kọ́ kí nìyẹn rí náà àpèjúwe ní nàìjíríà a gram of gold ó jẹ́ fifteen thousand and one kobo and one naira dot twenty nine kobo. Fifteen thousand one naira and what twenty nine kobo a gram of uh, gold iye tó jẹ́ nìyẹn ní náírà ṣẹ̀kùn nàìjíríà láwọ̀ tó bá kọ́ sórí íńtánẹ́ẹ̀tì yóò gbé wa kọ́kọ́ price of unit of gold in the world market yóò gbé wa yóò gbé oríṣiríṣiríṣiríṣi wa a wà ní fifteen thousand yẹn times kí ni o times eighty five fifty thousand one naira sẹ́gbẹ́ la pé gram How many times kíni o times eighty five èlò ní òfin wa yóò fún wa ní one million two seventy five thousand àbí one sixty five zakunla ọ̀kàrọ̀ ní tí ó fún wa nìyẹn in tó fún wa yẹn ó ní ní sọ́ọ̀bù zaka tí wọ́n bá ní owó yẹn lọ́wọ́ tó yẹn wá wà ní ìjà ìkíà ìyẹn yẹn ó fi ń tajà ìfi ń ra kókó díẹ̀ báńkì wọ́n jẹ́ ń díẹ̀ wà á kàdà owó yẹn wá lò dídí ọdún kan lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ẹni irú ẹni ẹ ti wà láìbù kọyọ zaka sọ́nkílẹ̀ ó ní owó yẹn lọ́wọ́ yálà nínú one million two seventy five yẹn seven hundred ló fi rajà sọ́ọ̀bù àwọn kẹjẹ ń three hundred thousand bẹ́ẹ̀ two hundred ní bẹ́ẹ̀ báńkì ọsà pin ọwọ́ káàkiri ṣùgbọ́n nígbà òsì gbogbo owó ẹ̀kọ́ jẹyàn lọ́wọ́ kọjá nìkankan lọ́wọ́ owó ń wá lọ dídí ọdún kan lọ́wọ́ ẹ̀ ó ti wá lé sàbí ò lé sí irú owó yẹn ní ìṣẹ̀rí ìsìlámíyà èyàn ọ̀yọ̀ zàkà ń bẹ̀ ọ̀ràn yẹn sí ni kìí ṣe mo fẹ́ o kìí ṣe nọmba fẹ́ bẹ́ẹ̀ o nọmba kí ni o túláàsì ni o túláàsì dandan ni o téèyàn bá yọ ẹlẹ́sẹ̀ ńlá léèyàn anabi sallallahu alayhi wa sallam ó o ẹnìyẹn tí ọba yọ tọ́jọ́ ọ̀gbìnrin àkíyàmà owó yìí yóò wá di ejò ńlá yóò wá wé ma lára yóò máa ní ana maluk wa ana kanzuk èmi ní owó rẹ tó ọ̀yọ́ zakari láyé èmi ní pẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ tó ń kó pamọ́ láyé torí ẹ̀ èèyàn lówó ẹ̀ lọ́wọ́ àbò nílọ́pọ̀lọpọ̀ rẹ̀ yóò yọ zakari kí wá ní ọ̀yọ́ yóò yọ ìdá kan nínú ìdá ogójì táwọn sí 2.5% of the total amount oní ọ̀yọ́ àwọn náà èèyàn ní one million ẹmọ bá ń ṣe o èèyàn ní one million two seventy five. One million two seventy 275 àti kílẹ̀ pé 275 165 èèyàn ní lọ́wọ́ àwọn divided by forty. kí ní ó fún wa 31,879 ó ní zakati ọ̀yọ́ nù owó tẹ́ bá wà lọ ní ten point two million lọ́wọ́ sọ̀rọ̀ yẹn ti pọ̀ ẹ̀ẹ́kọ̀ọ́ ní kíni o times kíni o times ten ó di three hundred and million eighteen thousand èèyàn ní ten million plus lọ́wọ́ ten million plus ó wá yọ three hundred eighty five thousand naira ń bẹ̀ sọ yẹ kó ní fílìn kó yàn kankan kọ̀ yẹ kó ní fílìn èèyàn ní forty naira lọ́wọ́ ó ní four hundred naira lọ́wọ́ four hundred naira ẹ̀dàkùn tó bá fún oníbàárà ní ten naira ní four hundred naira yẹn ṣé yẹn mọ̀ pé ń fún yàn ní nǹkan kò ní mọ̀ bí o ṣe wá ju ten naira ṣe wá rí nínú four naira yẹn ó ní thirty one thousand yẹn rí nínú kí ni o one million plus ẹ wá bí one million thirty one thousand táyọ̀ ní one million ayọ̀ kí ni o forty according to calculation wa torí de eléyìí ọ̀ràn yẹn ni kéèyàn yọ zaka.

yọ pàdé ohun tiẹ̀ alágbèdá tí ó gbèdá hmm? ọ̀ràn pọ̀ táwọn bá ti pọ̀ ń lò ọ̀ràn pọ̀ àwọn yóò máa dáràn bọ̀tẹ́ntẹ́ ẹ̀kọ́ fún lówó tó ti fún olóòní lépa kó jí owó rẹ mọ́ abẹ́ẹ̀kọ́ ni torí de eléyìí níbi owó ìtẹ̀yìn ọjọ́ ni ọ̀ràn yẹn sì ni Abubakar ni Siddiq radiyallahu anhu wa arda nígbà tá ànábì kú tán sallallahu alaihi wasallam àwọn kan ni ní àwọn ọ̀yọ́ zakama wọ́n lá nẹ́bì tí máa gba zaka ó ní ó ti kú yẹn à abáka ni wọ́n yọ ọ̀hún ni àwọn òní yọ ni abáka ni máa gbógun tì wọ́n títí wọ́n fi yọ zaka ó ní laumanaruni ìkọ́lẹ̀n kánú àdúnáhù ala rasulillah lakọ̀ọ́tàtùmọ̀ àlè tí wọ́n bá kọ̀ tọ́láwọn òní fún mi ní okùn ẹran okùn díran tá a máa yọ zaka rẹ̀ fáànù nẹ́bì okùn dínà lásán tábà láwọn ní yọ máa bá wọn jà lórí ẹ̀ abọ́kàdì ni torí pé tó bá náà ní yọ zaka mọ́ tó bá padà yá náà yóò náà ní kírun mọ́ ìjà ni ó rán àdínú náà díẹ̀díẹ̀ ló jẹ́ pé tí sàkàbà wo rẹ̀ ọ̀ràn àyàn ni kò yọ dandan ni tí ọba yọ wọ̀lá ọkọ̀ lẹ́tà sí ìyá ọlọ́run níyà tóbi jẹ́ sẹ́yà o torí pé orígun kan nínú orígun tẹ́yà fi ń jẹ́ mùsùlùmí ó zakawa kò sí sínú ayà tọ́lọ̀ bá sọ náà kan pé wà ìkọ́mù sọ̀lá kí lọ́nà fi ṣe o alẹ́dínà ó ní wà kí múnà sọ̀lá wà yútù zaka wọ́n jọ máa lọ́pọ̀ ni sọ̀lá àti zaka jọ lọ́pọ̀ ni ní tó bá fi mọ́ ọpọ́ nkírun tó yọ zaka irun rẹ náà ó náà ní question mark inú torí pọ́nà ọba aláàjọ kó wọn papọ̀ ní òsì lè yà wọn torí ẹ̀ kọ́nọ̀ba Allah kó ṣàánú wa kó jẹ́ kí á ní ìgbàgbọ́ tá a fi máa yọ zaka wàláì mushkilatul faqri tá a ní láwùjọ wa wàhálà òsì àìyọ zaka ọ̀pá kùtẹ̀lẹ̀ kan ní fóòsì tí mi láwùjọ wa tó dẹ́n tó yọ zaka fún lọ́dún yìí ẹni tó ní ten million lọ tó zaka three hundred and something thousand níbẹ̀ ẹni tó yọ zaka fún yìí tọ́lọ́n bá fún báràkà sọ̀wọ́ tó fún yẹn nígbà tí èso owó rìbá tọ́lọ́n ti yàgbáríkà kú ọ ọlọ́run lè sàánú ẹ̀ ó yẹn lè gbèrú ó lè block mẹ́wàá kúrò next year lọ́wọ́ ẹni òun náà bá ní àìmí ah, náà ti ní 3 million plus mashallah níjọ́ tó bá ti pé dédé ní sọ́ọ̀bù tó náà wà kan jẹ̀gà mílẹ̀ tí wọ́n pọ̀n kìíní kan à òun náà bá sí nígbà tí wọ́n bá tó ti mọ̀ òun náà yọ zaka mi ò ní yọ òun náà yọ yóò tún kọ́ ẹlòmíì jáde ní oṣù zaka kì í ṣe gbé abẹ́ yọ zaka àwọn pọ́ùn yẹn ní two thousand wọ́n lọ́ba yọ zaka thirty one thousand ọ̀rọ̀ ní ah, thirty one thousand bóun ní ṣe wá ṣe báyìí o ok ẹ jẹ́ pé one thousand fẹ́ẹ́ thirty one wọ́n ò fi jẹun ni ọ̀kọ́ wọn jáde ní òsì bá ṣùgbọ́n ẹnìkan tó jẹ́ pé gbogbo tó ní bùkátà sí ilé ayé rẹ̀ wọláì ẹlòmíì tó ní bùkátà tí ó fi tí ó pé yóò máa sùn àsùn náírà nínú rí ọdún kò ju twenty thousand lọ kọ́kọ́ òun yóò máa gbé ata sí títì tó bá sì tẹ̀ kó sì lọ sásá kọ́ rà mí kọ́ dára ẹ̀ láàmú kan rà kó wọn fún pé mọ̀mọ́ sẹ́ twenty thousand ẹni èmi ò fún thirty one thousand ah yóò dọba lọ́jọ́ ọjọ́ rẹ̀ pé mi <laughs> ni pé ẹ wá wo tó lọ́ bó ṣe fún un ẹ wo ìdùnnú tó yọ̀sẹ̀ àkọ́ òrì ẹ wo ìdùnnú yọ fún òrì owó lápò ti kó nú ọ̀rọ̀ rẹ̀ owó gbọ́mílíyàtà kò sí lọ́rọ̀ tiẹ̀ mọ́ yóò tún sáànù nu tí ń tà ó ẹgbẹ́ ẹ̀kọ́ ni yóò sáànù ìgbọ́n tó ti lọ gbọ́ gbọ́mílíyàtà bọ́ ọba ara ta tẹ́nì àlọ́ rẹ̀ àtọ́ndẹ̀ẹ́dì náírà bí ó ṣe tí tiẹ̀ tí ó ti tó seventy naira ní ọmọ wa tọ́ torí ẹ̀ zaka yìí máa jẹ́ káànú ọ̀pọ̀ láwùjọ yìí máa jẹ́ kí òṣì kó kúrò láwùjọ wa zaka tó nìyẹn ní ṣókí bẹ́ẹ̀ náà la máa yọ zaka nǹkan oko ẹni tó jẹ́ àgbẹ̀ a máa yọ zaka àwọn nǹkan tó jẹ́ pé wọn kì í tètè bàjẹ́ wọ́n ṣe stọ̀ àwọn nǹkan oko tí ó wà pẹ̀lú ṣébù tó ṣe stọ̀ tí kì í bàjẹ́ bọ̀rọ̀ tó lè lọ ó lè lọ ó lè lọ odidi ọdún kan tí ò ní bàjẹ́ ó lè lọ ọdún méjì a máa yọ zaka wọn ọ̀nà méjì ló wá pín sí alákọ̀ọ́kọ́ ò ní pé èyí tá a bá wẹ́ẹ̀tì fúnra wa ó ní tá a máa yọ zaka rẹ̀ a wẹ́ẹ̀tì oko fúnra wa ẹlẹ́ẹ̀kejì ètò jẹ́ pé òjò lọ́rọ̀ sí ó ní tá a máa yọ èyí tá a bá wẹ́ẹ̀tì fúnra wa sẹ̀rẹ́ islam ní ká yọ kíní bẹ́ẹ̀ ètò ẹ̀kú òjò lọ́ba wẹ́ẹ̀tì wọ́n ní ká kíní bẹ́ẹ̀ o one over ten wà ma máa sama sàmà ní fòlọ́ọ̀ṣì àìwá nípa kí ni o twenty àìwá nípa twenty ń tà yọ nìyẹn sáà nípa sí àpò owó kí láyọ̀ ń o wà nípa forty sáà wọ́n si ṣe wàhálà tó fọ́pọ́ tó dààmú tó travel ọlọ́run bá da gan rahim ṣùgbọ́n èyí tó kí nǹkan bọ̀lẹ̀ ah ọlọ́ọ̀bá ní inú sọ́ọ̀tùlù wákẹ́ à ọlọ́ọ̀ni à ń tún tẹ̀sọ̀rọ̀ ọ̀run náà àmìnáhìnú zàrí ọ̀run ẹbí wọn gbé ọkà dé ọkà bàbá lẹ́wọ̀ sí lọ́sàn sọ jókòó ti láàrin òru ni owó bí sẹ́ ń dìde à ń tún tẹ̀sọ̀rọ̀ ọ̀run náà sẹ́yìn là ń jẹ́ kó hù ni àmìnáhìnú zàrí ọ̀run abáwọ̀ torí ẹ̀ ó ní ipa kankan tó kó níbi àgbàdo tó kì bọ́lẹ̀ tó sì dìde tó dẹ́gbà tó lọ́mọ́ nípa kankan tó kó tó pọ̀ ọ̀fà àgbàdo rẹ̀ lọ òjò ló ti dádì ẹ̀ lẹ́nu láti fi jọ mẹ́ta yìí táwọn àgbẹ̀ tó kọ́ ọlọ́run mọ̀jọ́jú ọ̀rọ̀ mọ̀jọ́jú ọ̀rọ̀ torí de eléyìí òjò wá rọ̀ sí nǹkan ń tá a máa yọ ọ́nbẹ̀ náà pọ̀ kí láyọ̀ ọ́nbẹ̀ o one over ten ó láyọ̀ nínú ẹ̀ ń táwọn ayọ̀ one over ten nínú ẹ̀ yìí òun náà tó wá ní nìsọ́ọ̀bù sí àgbẹ̀ tá a yọ nìyẹn nìsọ́ọ̀bù ẹ̀ nìkan jẹ́ comsat household kí ni comsat household òun náà ní dẹ́ńgẹ̀ márùn-ún wọ́n wá ní dẹ́ńgẹ̀ kan kí ni gbèdéke dẹ́ǹjẹ̀ kan wọ́n ní dẹ́ǹjẹ̀ kan máa ń ní ọgọ́ta sáà anábàwì kóńgó ànábì sallallahu alaihi wasallam tá a máa fi yọ jákà yẹn sixty yẹn kí ẹ ṣe múdù mọ́ sọ sẹ́pù múdù mẹ́rin bẹ́nu sọ́ọ̀rù kan sọ́ọ̀wù kan àwọn àrí sọ́ọ̀wù ọgọ́ta nínú dẹ́ǹgẹ̀ kan ọjọ́ 60 àbí àwọn àrí 60 lọ́nà márùn ọjọ́ kí ni o 300 three hundred sọ tí ọmọ jẹ́ one thousand Say one thousand two hundred mudu one thousand two hundred mudu òní ọmọ jẹ́ torí pé mudu mẹ́rin ní láìpẹ́ nínú sọ́ọ̀rù kan ó tún pé nínú sixty congos á rí four times sixty kí lọ́jọ́ yẹn ṣé two forty ni two forty lọ́jẹ́ two forty times five kí lọ́jẹ́ one thousand two hundred and

bí àgbọ́sà àwọn kan tí máa tètè bàjẹ́ irú àwọn nǹkan yẹn owó tá a bá rí lórí tiwọn iná yọ zaka nínú ẹ̀ mo rò pé clear wọn tó bá jẹ́ pé aláwọ̀ ẹ̀ ti nǹkan yẹn fúnra wa fàdámà sẹ́lẹ̀ máa pè tó bá yẹ pé fàdámà ni fúnra yẹn lọ wọ́ ẹ̀ tiẹ̀ tó fi wù kí lẹ́yọ̀ ń bẹ̀ ẹ̀yọ̀ one over twenty ẹ̀ẹ́dà gbogbo nǹkan sí ogún ẹ̀wà ayọ̀ ìdá kan nù ẹ̀ lẹ́ẹ̀sì sàrà ṣùgbọ́n nìṣọ́ọ̀bù yẹn náà ó pè zaka nǹkan oko nìyẹn zaka ẹranko nǹkan ọ̀sìn nǹkan ọ̀sìn mẹ́ta náà la máa yọ zaka nù ẹ̀ a máa yọ zaka ràkúnmí màálù àti kí ni o àgbò ewúrẹ́ òbúkọ ògúnfe gbogbo owó kọ̀ọ̀kan la máa pè wọn ṣẹ̀ríà gọ́nẹ̀m la máa pè wọn gunam adnam ló kọ́ tó parán pọ̀ wọ́n tó láwọn ọkọ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ a ní maiz a horuf a akada àwọn ilé a máa yọ àkúmí tiwọn a máa yọ zakat wọn náà pẹ̀lú mẹ́jẹ̀mú méjì kí ni mẹ́jẹ̀mú àkọ́kọ́ na sa ìmà kọjá pàwọn nǹkan yìí à ń dá àwọn akáàkiri ni kì í a kó wọn sínú ọgbà wọn ń jẹun nínú ọgbà nǹkan tó náà gbàdá àwọn aláàmọ́ lọ oúnjẹ fún wọn abẹ́ ẹ̀kọ́ ni ẹni pọ́ lọ́wọ́ bá dáa képe ọ̀nà lọ oúnjẹ ọlọ́rọ̀ ká bàbá alábáwá àjẹrọ ọ̀ǹdà káàkiri irú ẹ̀ táwọn ara fúlàní ẹ̀sìmẹ̀ ń ṣeun tí wọ́n da ara kún wọn káàkiri dandan ni kí wọ́n yọ zàká láàzìm ọwọ́ ti ní gbèdéke tí ẹ̀ bá ti ń ràkúnmí márùn-ún zàká ti wọ̀ ọ́ zàká ti wọ̀ ọ́ tí ẹ̀ bá ní màálù ọgbọ̀n zakati wọ̀ tí a bá ní àgbò àgùntàn ogójì zakati wọ̀ mo rò pé clear kí wá ní téèyàn máa yọ nígbà tó bá ti ní wá bá wà fa aṣọ ń tọ́ yọ fún ọ insha Allah torí pàlàyé pọ̀ lórí ẹ̀ torí ọlálàyé ẹ gẹ́gẹ́ ní o pọ̀lọ́ àlà nínú tá a máa yọ zaka náà a máa yọ zaka oyin àwọn tí wọ́n ń sin oyin tẹ́ pé wọ́n ti níbi kẹtẹ́kẹ̀ gbé kíní oyin sí wọ́n wá oyin tó pọ̀ àwọn náà yọ zaka nínú ẹ̀ bákan zaka zakat urudi tijara àwọn tí ń ṣe business àwọn náà ní bá máa yọ zaka ẹlmuhim ni pé ká bẹ̀rù ọlọ́run ká wádìí nípa ẹ̀sìn wa lọ́dọ̀ àwọn onígbà afáìdàpọ̀ sí zaka owó mi ìwo lọ́wọ́ ìwo ni ẹlòmíràn ní àpáfá ìwo ṣe wà ilé mọ́ kọ́lítọ́ pọ̀ mo sì fi zaka àǹdà sórí ilé gangan kìí ṣe zaka lè lọ́yọ̀ kọ́ni ẹ̀rọ kí n fálù lé ọya 10 ile nílé

ìbí àwọn béèrè mi ǹjẹ́ a lè wọ́n ní nínú àwọn béèrè ti mẹ́ lánàá nípa ọ̀rọ̀ ìjáde ìdáhùn sí béèrè yẹn gùn gan o iṣẹ́ aládàrún lọ́la òun lápapọ̀ dáhùn lọ́la àwọn béèrè kẹta bá ti pọ̀ gùn a máa fi pamọ́ eléyìí tá a dáhùn lónìí ó tóbi jọ́ mẹ́rin tó ti béèrè torí ẹ̀ ṣáàlà nínú ìbéèrè méjì fi pamọ́ lánàá nípa pé kí ni àkídà jàmá ìzálà sí àti lè ṣe ọ̀rọ̀ ìzálà kankan ọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ ni ẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ á sọ̀rọ̀ lórí ẹ̀ lápapọ̀ ni sí àti lè ṣe tàdọ́mù náà ó lè ṣe tmc ó lè ṣe tààwùn ó lè ṣe tẹ̀lígì gbogbo ẹ̀ á kó wọn papọ̀ ni insha Allah bẹ́ẹ̀rẹ̀ kejì kí ni àwọn ìdájọ́ ìmá lọ ìjáde ìmá lọ outing kámpù odidi ìbéèrè lónà bóyá àdéhùn tó bá dọ̀tún la insha Allah kápín báyẹn insha Allah báwọn bẹ̀rẹ̀ ní ti ń wa lọ́wọ́ ǹjẹ́ ènìyàn lè jẹ ọmọ ìjọ ìzáàlà àwọn iná mọ́sọ́lẹ̀ kan lọ́bàǹkó lọ́wọ́ wọ́n ní ṣé ó jẹ́ ẹ̀tọ́ kí a ṣe kìyàmù láìlì ní mọ́sálásí tí wọn kò tí ń kí jímà ní àpapọ̀ ní àsìkò itikaf kò sí tó burú mbẹ̀ kò sí tó burú àríṣe ká ṣe kìyàmù láìlì bẹ̀ àwọn òṣèlú itikaf ń tiwa mọ́sálásí àṣewulẹ̀ ń kírun bẹ̀ náà tẹ́lẹ̀ torí àríṣe sábà sì ṣe kò bí tàbí dáàdì tí ọba ṣe alẹ́sẹ́ ìgbìn máa ti yọkùtà sọmọ́ wọ́n ní ẹ jọ̀wọ́ sọ́lẹ̀tọ̀ kí wọ́n fún wa ní orúkọ ọlọ́run láti lè máa fi ṣe àdúrà ju 100 times lọ náà ṣé ẹni tí <coughs> kò ṣe ìtìkáfù lè súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ ní òru ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn Ramadan náà káníkẹ̀yàn lọ máa ṣe orúkọ ọlọ́run pé lọ máa fa orúkọ ọlọ́run bá yìí ọlọ́run bá sọ́nà àlùfà ní pé kúlì dé ọlọ́ kúlì dé ọlọ́ àwùdí arahman ayyáma ń tẹ́lẹ̀ ọ̀fàlà asmáwù alhusna ọlọ́run ni ẹ pé òun ní allah àbí ẹ pé òun ní arahman ayyáma ń tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìtẹ́ ẹ bá rí ẹ fi pè ọlọ́run nínú ẹ̀ wọ́n wá ní pé ká máa fi ọkọ̀ ọlọ́run a lè fi ọkọ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ náà dáadáa ṣùgbọ́n ọkọ̀ ọlọ́run tá a fi bẹ́ẹ̀ náà ti ṣàlàyé fún wa nígbà tá à ń ṣàlàyé ṣáájú báyá lónìí a ní pé tá a bá fẹ́ ní àwọn ìgbàǹtọ̀ tó lè kọjá ní pé tá a bá fẹ́ pe ọlọ́run ọba a kò ní máa fi sẹ́ńpáná wọn á ní lọ́mọ sáàsì yá latif yá latif ọlọ́run jẹ́ latif subhanahu wa ta'ala yá latif yá latif yá latif yá latif yá latif ẹ dàpọ̀ kí ló ń pe àlàtìfù fún òun ọlọ́run ti mọ̀ páàrùn mọ̀ fẹ́ mo fi pe yára ti ẹ̀rì bọ́lọ̀ bá ní pé fáìdá sí aláka ìbáde àní fàyín ní kọrí ùjíbù dáwọ́ta dáì ìdá àdáhàn tí a máa pe yára ti sẹ́yìn ti sàdúà kò tí sàdúà kẹ́ bèèrè nkankan àbó ti bèèrè ní ìkàn pí ọlọ́run náà yára ti fi rẹ̀ alatif yára ti fi rẹ̀ alatif yára ti fi rẹ̀ alatif kí lọ fẹ́ káàkiri bá wà náà nílé tiẹ̀ náà tí wọ́n á kàlẹ̀kùn adraman adraman adraman ẹn kí ọfẹ adraman sọ ọkọ bínú tirẹ pẹ̀lú pé ọdọ àgbẹrẹ yọ ọmọ tí yóò nídìí nígbà Allah subhanahu wa ta'ala ọgá jẹ tá a máa fi ṣe àwọn ṣe àwòkọ́sí lọ torí délé tábà tí ń pe ọkọ̀ ọlọ́run ká máa béèrè ń tà ń fẹ́ kọ̀ wá di dandan kò ń béèrè ìmà lọ́wọ́ ọlọ́run kò dídá kọ́ pé yáà nímù lọ́wọ́ àwí sẹ́ǹgbọ́n ó lè ní yáà láti fà á lé ya latif alimni kò sí tọ́tako yorùbá latif fún mi nímà kékeré kan fẹ́ bẹ̀rẹ̀ rìsíkù kájọ pé yàrá zákù ló kó sínú dandan wọn ni sáà lọ́mọ fa yàrá zákù yàrá zákù yàrá zákù à wọn ni kí lọ́dún yẹn náà arísìkì mọ̀ ń fẹ́ ó sẹ́ ní yàrá lọ́wọ́ òzùkù ni bọ́bá ní yàrá lọ́wọ́ náà ọlọ́run ti jẹ́ àlọ́ náà nìjẹ́ kí ni o arọ́sà ètò ọba rí o fi pè é sábẹ́rù tó ń fẹ́ wọ́n wá ní tọ́ba jọgọ́rùn lọ sí èèyàn tọ́ba fún ọlọ́gọ́rùn gan bídíà ni tó bá ní pé lọ sí yá Allah àbí yá Latif ọgọ́rùn ààrẹ rí pé kò ṣe lọ́gọ́rùn òǹkà táwọn náà fi fún wa tá a máa ṣe ọgọ́rùn lójúmọ́ òǹkà bíi mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ni kánilá ilá ìlọ́lá wáhídáwùlá ṣẹ̀ríkálà láwọ̀lúmúlùkù ọ̀lẹ̀ ọ̀hán wọ́wọ́ alákùnlé ṣẹ́yìn kọ̀dẹ̀ kásọ̀gọ́rùn ẹlẹ́kẹ̀ẹ́gì astagfirullah wa atubu ilayh ọgọ́rùn ẹlẹ́kẹta subhanallah wa bihamdi ọgọ́rùn lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta àárọ̀ àdúrà pọ̀ wà sọ̀gọ́rùn àbó ṣe ṣe iye tó ọba ní ṣe tí ò ló ń kà kódà kò ní ìdíkọ́ ọmọ kà sáà máa ṣe lọ́ngbọ́n bá sún ọkọ̀ dádúró gbọ́ ọmọ àmọ́ à ń kàga ìjọ sí one thousand báyìí ọyọ ah, kọ́ lọ ọyọ kọ́ tóbi wájú ọlọ́ba yìí náà ah. kọ́dà kọ́ jẹ́ ẹyọkan lọ sí bílíẹ̀ kéèlì wọ̀lá ẹyọkan yàrá zakuruzukun ni kọ́ jẹ́ ẹyọkan bílíẹ̀ kéèlì wọ̀lá ọlọ́run yàrá gbajẹ́ sí one million lọ torí àkókò wọn fi gbèdéke òǹkà sí wọlọ́ àlọ́ sẹ́ńtọ́ tí se ṣe etikaf tó lè súnmọ́ ìyàwó rẹ̀ ní ọdún ìyàtọ̀ kẹrin Ramadan aláàbẹ̀bí sallallahu alaihi wasallam yasudu kánú yasudu mizara anábì máa fún sọ́kòtò rẹ̀ tí máa lé láwọn àsìkò ntọ́dà àdùn kí ẹ̀ má súnmọ́ ìyàwó èèyàn mọ̀tẹ́ ẹ̀ bá súnmọ́ èèyàn lẹ́sẹ̀ mọ̀rùkú kílẹ̀ wọ́n lọ́wọ́ àlọ́ wọ́n ní ká sàlàyé bá a ṣe lọ sí id bá a ṣe bá a ṣe máa lọ sí id bóyá a máa wẹ̀ á sọ tọ́ àti àwọn nǹkan tó lẹ́tọ̀ á sọ tí Eid bá súnmọ́ insha Allah wọ́n ní á sọ̀rọ̀ lórí Eid á sọ tí Eid bá súnmọ́ is there any reason for a footballer who is having a big match to ignore fasting during Ramadan kò lẹ́tọ̀ agbábọ́ọ̀lù tó fẹ́ gbábọ́ wà gbá ó ní big match lónìí òun ní gbáwẹ̀ tó lè má gbáwẹ̀ kò lẹ́tọ̀ kó má gbáwẹ̀ dandan ni kó gbáwẹ̀ torí tó fẹ́ sin eré lọ́fẹ́ lọ sí ọlọ́run rán náà sí ó tọ̀nà nínú Islam gẹ́gẹ́ bí kò ṣe sí ààbò tó dájú fún bí ààbò tó ṣe ààbò tó dájú fún wa ní orílẹ̀-èdè wa kó ká tó sọ pé nípa òkú tàbí tẹ́ òkú ẹni tí kò bá lówó tó ra ilẹ̀ bí plọ́ọ̀tì mẹ́ta tàbí mẹ́rin tó fi bí méjì kọ́ ilé tí ó lè fi èyí kan yókù ṣe ìtẹ́ fún àwọn àti gbogbo ẹbí rẹ̀ kọ́ lẹ́tọ̀ọ́ ìbéèrè tẹ̀mí ẹ̀kẹ́ sẹ́yìn lè ra bí plọ́ọ̀tì bí éka kan kájẹ̀ ní éka kan ọwọ́ ẹ̀yìn fámílì mi tí a rí tẹ́ òkun kọ̀ sáàbù tó dájú ẹlẹ́sìn gọ́ọ̀mù ẹlẹ́sìn káwọn kan lọ kún ọ lọ owó orí rẹ̀ a ní kèsì má gbàrọ̀ tiwa ẹ̀kọ́ ni má gbàrọ̀ ní ààbò tó dájú insha má gbàrọ̀ tó ń sango òun lè má ẹ̀yà àbí torí gbọ́ ti táwọn ń sin sí ní pé ibi sáwọn lè ralẹ̀ káwọn àtẹ́bí àwọn máa sin ara àwọn bẹ̀ kò sí gbà láyé fún ṣẹlẹ̀ islam torí pé tó bá padà yá ìdá méjì náà ni tó bá padà yá ibi tẹ́ ẹ̀ sì kú sí òun ẹ̀yin ó padà lọ yóò kọ́ àwọn ọmọ yín àwọn ọmọ yín wá lè padà sọ̀bẹ̀ dojúbọ tí wọ́n ní ah, àwọn bàbá wa ah, wọ́n á lọ bí ó rí bàbá wọn ọmọ náà àkànwọ́n ó ní bàbá wa àkọ́kọ́ àjàdí tẹ̀lé àrẹ̀mú tẹ̀lé kókó wá ka gbábí àká wọ́n àdúró bí ojúbọ orí wọn sì sọ̀bẹ̀ dojúbọ ṣùgbọ́n gbọ́ bá jẹ́ mọ́kúrà mùsùlùmí tó ti ẹ̀dẹ́wẹ̀ lẹ́yìn oṣù kan kọ́ ọ̀dá sáré bá rẹ̀ màmá ṣé wọ́n lọ́lọ́ pé ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ torí ọlọ́run òkúta ti sin kò sí kankan tó kàn wà láyé ń pa ara òkú mọ́ kò sí tó kàn wà mọ́ ẹni èèyàn bá bọ́ bẹ́ẹ̀ kó ní tó kún tó lọ wúlù ó pọ̀ ọkọ̀ náà ọba Allah subhanahu wa gangan ò sì that's another thing òkúta gírọ́gí orí ẹ̀rọ ìgbà wọn sí kọ̀mọ́ fílì kankan pé nǹkankan ń ṣe nǹkankan fóun tiẹ̀ torí délé yìí ẹni tó wá bọ́ bíi tẹ́ òkúta lọ rú òní ló jẹ́ pé tí wọ́n bá rí rú wọn ṣẹ̀rẹ̀ ìsìlámì yá ẹ̀ ó le gan lórí wọn ń tọ́ ẹ bá nǹkan bá lọ́wọ́ rẹ̀ ọ̀daràn ńlá ni ẹ̀rìkọ́ àwọn ará nàìjíríà náà wọ́n èsì fojú wọ́n fi ọwọ́ yẹpẹrẹ mú wọn tọ́bà lẹ bá ààrẹ èèyàn kan láwọn nǹkan wa ó dáràn tọ́wà gbọ́ sọ́rọ̀ àwọn tí ò ní ojú àánú wọn tẹ̀ ní mú lọ́dọ̀ ọlọ́pàá tí wọn wọ́n dáná sun ìwọ wọn ò ní béèrè pé sórí tó gbé lọ́hùn sétò kú lọ́nà ọ̀hìn ni àbó ọlọ́pàá tó gé orí rẹ̀ iná àwọn pẹ́sẹ̀ ńlá ni kí wọ́n pọ́blẹ́mù tiwa torí ẹ̀ ló jẹ́ pé káwọn ṣe ń tọ́ tọ́nà ọba pa á láṣẹ ká ṣe káwọn ṣe ká rẹ̀ káfí òkú lẹ̀ wọ́n lọ ààlà wọ ààlà náà bá àwọn bá àwọn kópa nínú àwọn tó bá ń lọ nìríkà àwọn mọ́sálásí kan wà tí wọ́n wà wọ́n kì í irun ó di aago márùn-ún àbọ̀ àwọn ẹni ìyàn bẹ́ẹ̀ wọ́n òkè mọ́sáájú pé márùn àbọ̀ làwọn máa ń pe ìrún ẹlẹ́ẹ̀kejì ti wọn àwọn jàmá àdúgbò yẹn lágbọ́tọ̀ ìrún náà làwọn sì máa fi dáwọ̀ sàárì dúó ẹ jẹ́ wípé five ten five eleven ni àgbájáre yọ ní ìsìn irú àwọn bá ń bọ̀ làwọn ẹwọn tọ̀ Allahu alam torí pẹ́rù wọn tẹ́pẹ́ láì mọ̀kan ni wọn tẹ́pẹ́ jùhálà wọ́n ti kọ́ ìrun pípẹ́ wọ́n fi ní ká máa sínú sincerely dẹ̀ ni ìrun pípẹ́ náà láàfi dánu oúnjẹ dúró àbí ìrun pípẹ́ náà láti fi sínú àwọn tó àpá tó bá pè wọn ò sì mọ́ kéwù wọ́n ti kó láwọn àfá lọ́wọ́ àwọn tí sì ń pè àwọn náà wọ́n ní àwọn máa pè é ìmáàmù náà sì ni ọlọ́ta pọ̀ náà tẹ̀ máa mọ̀ pé kí ní irú mọ́sálásí báyẹn irú àwẹ̀ àwọn ẹni ọ̀tọ̀ ọlọ́ọ̀bá ni ó ṣèdájọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ènìyàn mà pálífàjárì ti yọ láti táàmù tá a sọ yẹn tó wá ní bí wọn ìpẹrún tó wá ń jẹ́ nà wọn láwẹ̀ ọlọ́ àlà ìbéèrè mi ẹ jọ̀wọ́ só lẹ́tọ̀ọ́ kí àwọn òkè àṣírí tí a bá ṣe ìtìkáàfù fún ọjọ́ méjì ní ilé wa lẹ́yìn ọjọ́ méjì àwa lọ ọjọ́ tó kù nínú ọjọ́ àtókù tí a bá ṣe ìtìkáfù ọjọ́ méjì ní ilé wa lẹ́yìn ọjọ́ méjì a wá lọ lo ọjọ́ tó kù nínú ọjọ́ mẹ́ta tó kù nínú mọ́ṣáláṣí tó lẹ́tọ̀ a kì í ṣe ìtìkáfù nù ilé àwọn tún fi wọ́n máa ṣe kálúwà nínú ilé tiwọn ọmọ pípa bá ti lọ wà nínú ilé ọwọ́ ṣe ìtìkáfù mẹ́ kó o nílé lọ́ máa kírun ọ̀ràn yẹn àbọ̀rọ̀ máa kí ni ó ní lọ́ máa kí kọ́ra ti lọ kírun ọ̀ràn yẹn odó bídí àwọn lè wà nínú ilé tiwọn wọ́n lè ṣe ìtìkáfù tiwọn nínú ilé sẹ́nu páwọn ìlú jímẹ̀wù lẹ́ ṣe ọ̀ràn yẹn fóbìnrin tẹ́lẹ̀ ṣùgbọ́n ọkùnrin kò sí gbà láyè fún ẹ láti ẹ̀ ti ká fún ẹ nínú ilé nínú kó ṣe mọ́sálásí tàbí kó mọ́sí kankan Allahu àlà àlà ibi ìlàdó lónìí insha Allah ta'ala abẹ́rẹ́ ọmọ àlá àkọ́sọ́ àjọra lọ wassalamu alaikum wa àwọn ìbéèrè yẹn Thank you. Na'am barakallahu. Bákan lábẹ́ àyẹ̀kọ́ yà. Na'am. Na'am. No, ẹ má dá padà. A máa kó lọ ní. Wọ́n máa lọ.